lẹ́yìn tí ọlọ́pẹ́ fún Allah a ṣe asalatu fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam lága asalatu náà kuma bá wàrà ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùkìyàmà lẹ́yìn náà akirawa abẹ́rẹ́ wọn bá ṣọ́ra wa subhanahu wa ta'ala bi madhihi wa karamihi wa izzihi wa fadlihi a tùjọ máa tẹ̀síwájú níbi ìṣe wa ní gbogbo ọjọ́ ìlérí aláǹdàkùnmáṣá àṣàkàlùkù wa lẹ́sàn ó sì kákúnú mizanu hasanati wa ó sì fipá àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ àlàyé wa tí a máa ń gbé yẹ̀wò nírú ọjọ́ ìní báyìí ni máa ń wáyé láti inú síra Umdatul Ahkam ibi àwọn àánú òun náà nìyí tí ó tẹ̀lé ibi tá a ti dúró ní ọ̀sẹ̀ tó kọjá àwa ní kìtàbù sọ́lá báàbù ní mawaqi a kí o lè bí àwùkọ́ọ̀tù náàrí lọ́sẹ̀ tó kọjá lọ àwọn àkókò tí wọ́n kọ̀ fún wa pa àgbọ́dọ̀ máa kí irun nínú rẹ̀ fún insha Allah ta'ala hadithi tó wá tẹ̀lé tí ó máa ní ṣe pẹ̀lú bá a ti máa ń san gbèsè irun nígbà tá a bá jẹ́ òun làdí ìfẹ́ ní bẹ́ẹ̀ ṣàlàyé fún wa àmọ́ wá kó ẹ̀kọ́ tó pọ̀ tó kó sínú a máa wá sọ lọ náà rèé ọ̀rọ̀ tí ìsìtọ́ lọ́n tí ìsìtà lẹ́bí ọlọ́dàkùnmọ́tò tẹnu ọjà lè wò ọ̀rọ̀ ìfẹ́ nú àfọ̀ oníwàásí ní kọ̀ọ̀kọ́ kàgbákò tó kọfẹ́ nú ọ̀nà tábù níwà títí ibi máa ń sórí gbóǹbì ìfẹ́ inú púpọ̀ ipò tẹ kọ́kọ́ sọ̀fẹ́ inú rẹ ọtí tọlọ́mọ ọba lẹ̀ orí burúkú nọ́mbà wàn ni ẹlẹ́ẹ̀kejì bífẹ́ inú rẹ mú ọba tó wá polówó rẹ fáyé orí burúkú ni mélòó nọ́mbà tù ẹlẹ́ẹ̀kẹta báwọn èèyàn bá wá gba ìfẹ́ inú nì lọ́wọ́ rẹ táwọn náà wá tó ń bọ́ polówó rẹ gbogbo bí fífẹ́ inú ní bá dé tá fi ń kọ̀ méjì crime ọlọ́run ní kí wọ́n mọ kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ̀ fún wọn náà ṣẹ́ni kí ọlọ́mọ jẹ́ àbá wọn sọ̀fẹ́ inú ni ṣòwádó ànílá wọn sí ọlọ́dà kọ́ mọ́ ti wá lẹ́ni tí ó máa sọ̀fẹ́ inú wọ́n ti jẹ́ ọ̀rọ̀ owó máa jọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ inú àsọyé ọlọ́mọta sí inú wa o gbogbo jẹ̀mọ́ náà tí máa gbọ́ àgbọ́yé ọlọ́mọta sí fẹ́ ọlọ́run fún àwa lásọ yìí kó bẹ́yìn náà ní àgbọ́yé ọlá al-Qur'an al-Karim sam. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd an jabir bin abdullah radiyallahu anhuma أن عمر بن الخطاب رضي الله عنه جاء يوم الخندق بعدما غربت الشمس فجعل يسب كفار قريش وقال يا رسول الله ما كنت أصلي العصر حتى كادت الشمس تغرب فقال النبي صلى الله عليه وسلم والله ما صليتها قال فقمنا إلى فتحان فتوضأ للصلاة وتوضأنا لها فصلى العصر بعدما غربت الشمس ثم صلى بعدها المغرب هذا الحديث àdéhìsì ńlá ni ó sì kó nǹkan ńlá sínú àwọn àlùfáà wa tí wọ́n mú àdéhìsì wá ní tíra yìí ẹ̀kọ́ tábẹ́ mú jáde ńbẹ̀ ni àwọn àsìkò mú nǹkan bọ́ máa nàbì lọ́wọ́ àwọn àsìkò mú nǹkan bọ́ máwọn sọ̀hábà lọ́wọ́ bóò ni wọ́n ti wá áńlù ẹ̀ nítafẹ́ mú wá fún wa lọ. a máa ń bi ọ̀rọ̀ dédé mi irú àwọn ọ̀rọ̀ báyìí àìmọ́ kí n ta mi níbi torí àwọn alábọ̀ ẹ̀kọ́ ti ń bẹ́ ń gbòòrò ẹlòmíì ni wọ́n kọ́ mẹ́kọ̀ọ́ bẹ̀ pé ah, ẹ̀wùmọ́ ti ń sábùkù ànábì. àwa ní àwọn àsìkò òrùn kan bọ́ mọ́ ànábì lọ́wọ́ karambani ọwọ́ ara rẹ̀ kò ní wádìí pé kí ló ṣẹlẹ̀ àwọn ẹlòmíì lè sì gbọ́ àwọn náà ní àá kílẹ̀ wa ń bá wa jà sí àdáwọn ọ̀run kan náà ń bọ́ mọ́ lọ́wọ́ ìwọ náà kò sọ̀rọ̀ fún mi àdéhùn yìí o gbogbo yín báwọn láti ọ̀nà mọ́ láti ìsìn ní bó ti dé ó sì lè tó bí ó sì lè tó fà. àwọn alábọ̀ ẹ̀kọ́ wọ́n tún lè sí gbọ́ bákan náà káwọn tó wá ń bọ́ àdéhùn nì pé ahán nígbà bá ti ọ̀há rí báyìí tó wá dáa nù nìyí àwọn tí máa ń jẹun pọ̀ àwọn tí máa ń sọpá jẹun pọ̀ ọ̀run olójú ọlọ́run ló títẹ̀ ìmọ̀ gbọ́ ó wà láwọn ṣe ọ̀mdà pẹ̀lú àdéhìí yìí àbáwọn fi àdéhìí yìí ṣe ọ̀mdà wàhálà kọ́tà mistake ńlá ni ọlọ́mọdé àbáwọn ṣe wẹ́ẹ̀. ìdí nu láti ṣàlàyé àdéhìí yìí lẹ́kùnrẹ́rẹ́ nínú àlàyé òun a mọ iye àwọn sàbí àdẹ́gbọ́ èyí tálábọ̀ ẹ̀kọ́ fi fi àdíìsì yìí tàbùkù ànábì àbí wọ́n tàbùkù àwọn sábẹ́ o ìtàdíìsì yìí wá tó wá júwe fún wa tá a bá mọ bí gbogbo ẹ ti ṣẹlẹ̀ láti mọ̀ pé àṣà àwọn sábẹ́ yìí tó dúgbì náà ní gbogbo ẹni tí bá ń bá wọn ní bá ń wú ikú yìí pa wọn ní òṣèlú ìgbà fún wọn lànàbì náà ti ṣẹlẹ̀ lé wọn ànábì ṣẹlẹ̀ lé wọn tó rà ànábì gbogbo àwọn mọ̀wá kìtì báyìí lóbìnrin láàánà Allahu man sábà aṣáàbì ah ọlọ́run mọ́jú ta àfẹ́ni bá ń bú àwọn sàábì yìí àdábì tó sọ bẹ́ẹ̀ kódà ń bì ká àdábì ni man sábà aṣáàbì ẹni bá ń bú àwọn sàábì mi fa alayhi la'natullah ìgbéjìnà sí ti ọlọ́run kò mọ̀ bá wal màláìkà àwọn màláìkà gbogbo ìpè wọn kó mọ̀ gbogbo èèyàn tí bá ń ṣépè láyé kódà pé ẹgbẹ́ lómi lọ ṣépè fún èpè ní kó sì mọ̀ bá ẹni tí máa ń bú àwọn sàárì ìlú irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ló fà á ànábì ìrònú púpọ̀ ń pa àwọn olóòtú ẹ̀ kò gbàgbé ẹ̀ nínú dáadáa tá a fi wọ́pọ̀ mọ́ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní pé èèyàn kan yìí ṣe dáadáa fún ànábì láyé ànábì wá gbàgbé rẹ̀ ìkánú ẹ̀ lẹ́yìn gbogbo wọn náà sọ̀rọ̀ bá bá wọn bú àwọn sàárì ànábì kò ní dáa fún ọ ẹ̀sìn sàbíjọ wọn kò ní yọ kalẹ̀ o ọ ní tí ó rere o àbí tó bá gbọ́ àwọn sàbí ànábì wọn ṣé mọ̀ bí àwọn sàbí wọn á wọ́n jẹ ìyà ẹ máa wo àwa náà níjọ́ tá a bá ṣe wàhálà kan tá a sì gbìyànjú kan tẹ́nìkan bá ilé wá tó ń fẹ́ dàgbìyànjú wa nù tí kìíní ní bá dùn wá dójú ẹ̀ ẹ̀rọ kí la mọ̀ ṣe kí èpè mọ́lẹ̀ ẹ̀ fina fina jóra rẹ kọ́tọ́ ṣe kínú ni tó fi jó ẹnu níyìn fabẹ́rẹ́ gúnra rẹ kọ́tọ́ ṣe kíni kọ́tọ́ fi gún ẹnu níyìn ó dàbí karambà nìkan láìpẹ́ yìí nígbà wọn pa irọ́ kan mọ́ irọ́ ni wá dùn gbà tó fi wá irọ́ ni wọ́n ti kẹ́ lóyún lọ́wọ́ ló bá bọ́ ta wà láyìí ti pè ní sẹ́ kò ní dáa fún kíní tí ò bá ṣe kíní kan kò ní dáa fún ẹ̀ hàn ó dùn wọn náà èyí ò náà ló jẹ́ kó dún àdínẹ́bí dáadé ìgbà ní ṣe bá gbálẹ̀ ayé yìí débi bẹ́ẹ̀ gbọ́ àwọn sàábẹ̀ mi orí dá afẹ́ni náà tó bí ẹ́ pé ẹni bá ṣépè ẹni bá ń bú sàábẹ̀ kò kọjá yìí rẹ̀ kò ṣe kí láti náà máa kò kọjá yìí ẹ wò kán àwọn àlùfáà wa ní àìpẹ́ yìí ẹ̀rọ à ń bẹ ní alùpọ̀ pẹ̀lú àwọn ọmọ kí wọn náà àwọn kíláàkùtì ní igun tó ń ṣe á súnà ló ń ṣe hùn ànábì ló kọ́kọ́ ṣiṣẹ́ bí lẹ́ni bá ń bú àwọn sàbẹ̀ ànábì ìwọ náà bí n ta fẹ́ kéré nìyí ọ́ọ́dì ẹ̀kọ́ nìkan mẹ́ torí kí lójú wọn rí tí ìrún fi ń bọ́ mọ́ wọn lọ́wọ́ ìrún wa kọ́ mọ́ lọ́wọ́ lọ́wọ́ tó kí ni reaction wọn ìwọ́n tó yẹ pé bí wọ́n kàn máa ṣe onímọ̀ fáwọn ọmọdé kéwù rẹ̀ lọ́mọbìnrin ṣeré ayé ẹ̀kọ́ lẹ́yìn tí máa ṣe onímọ̀ torí owó tẹ̀sí jẹ́ gbà náà ni ṣe ìwọ́n tí ń gbọ́ lọ́wọ́ torí pé wọ́n fẹ́ gbowó onímọ̀ torí pé wọ́n fẹ́ gbowó mọ̀lúbí gbowó owó gbàkúgbà tẹ́ gbà gbogbo owó òṣòmọ́ owó ìyàwó tẹ́sà gbà á lórí jẹ́fẹ́ jẹ́ àwọn eléyìí ìrún gbọ́ lọ́wọ́ torí ìjọ ọlọ́run náà náà ń ṣe náà wá rójú láàyè mọ́ ní inú bí bọ́ máa lọ́wọ́ inú ní tí wọ́n bọ́ àwọn ẹni tó ń jẹ́ sábà bí kí inú bí bọ́ nígbà àwọn kèfèrí tó ń bá wọn já wọ́n sì ń gbé wọn ṣépè tànàbí tànàbí ní bá sallallahu alaihi wasallam torí àṣẹ́gbò àṣẹ́wọlé ó yẹ tí wọ́n mọ́ gbéra rẹ̀ tó pèlú ìfún ara rẹ̀ lọ pàtọ́ fi mọ́ kí mùsásíkò ó yẹ kọ́ wá sí ìmọ̀ àgbẹ̀ ah, ànímọ̀ tó ṣe yí ọlọ́run sí níjọ́ jèrè o àwọn yóò wà mọ́ bọ́ sàmí torí nígbà nígbà tẹ́sí ìwọ oníjàlá àbí pé kí wọ́n fi èèyàn sówó gbogbo yín wá tara yín jọ ẹ wá sọ àwọn tàbí àyànjú ìzẹni ilẹ̀ yẹ a a adábìnrin kò ní ta àtẹni bá fún sábẹ́ òun gbogbo wọn tí wọn náà bá ń bẹ wọn kò ní ta fún wọn náà ẹ sàmìjàmọ kò ní yọ kalẹ̀ o àbí tí wọn bá túbà dọ́ọ̀sì ti bẹ́ẹ̀ hadith yìí àfáwọn jáde nínú àtúndà wọ́n di أن عمر بن الخطاب رضي الله عنه جاء يوم الخندق بعدما غربت الشمس أني عمر بن بيجوك يوم الخندق لجو يوم جوهم خندق بعدما غربت الشمس òun ti wá wọ̀ ìjọ náà tí ó mọ̀rù tó dé فجعل يسب كفار قريش bí ó mọ̀rù ti bẹ̀rẹ̀ sí ní dú àwọn kèfèrí kò ní ṣítán wá láti mọ́ká lọ níbi títí wọ́n bú wọn lọ ànábì náà gbọ́ sí bú wọn bá ànábì tí lẹ́ gbọ́dọ̀ máa bú ìyàn tó pàlá ànábì ò sọ́pù wọn márùn jọ náà torí pé ìlú ti ń bú wọn ìbú tó tọ́ ni nígbà wọn márùn wá ìbú tó tẹ lọ́rùn tán ó tó wá dá dúpà eré ànábì ó ní tó fa ìbú tí ń

wọ́n ní pé ọ̀rọ̀ adé ó láwọn wá lọ síbi kan ààyè kan náà ń pè ní buthar ó láwọn wá lọ bẹ̀. ó nígbà àwọn wá dé bẹ́ẹ̀ níbẹ̀ làdínàbì tí wá ṣàlù àlá tí ó bì kí òun. ó láwa náà tá fún náà tá ìkírun àlá sáré jọ náà àwọn náà bá ṣàlù àlá láti kírun àlá sáré. ẹ̀wọ̀n ó làdínàbì tẹ̀sẹ̀ wá ń kírun àlá sáré lẹ́yìn ẹ̀yìn ìgbà náà tó mú wá wọ̀ tán tó kí àlàáta nìkan ló ṣẹ̀ṣẹ̀ wá sí ìlú màgbẹ̀. tẹ̀lé pé òun wọ̀ ó ń dájú àsùnwọ̀n àlàáta nìkan kọjá ayé ẹ̀kọ́ làdábì tó wá kírun. nínú ìwáyà mi wọ́n làdábì iṣẹ́ ìpè ìdílé wọn ni táàbí sọ débi pé mọ́lá aláwọ̀ kùbúrọ̀hùn wà àjùwábàhùn náírà mọ́nàúnà ìsọ̀lá àtìláàsì aláàbẹ̀bì ni àà ìyọlúwà ní gbogbo àwọn kìmìrí burúkú yìí nígbà bá kú tí wọ́n wá wọnú sàárè sàárè wọn iná ni ọjọ́ mọ́ kún gbogbo nú wọn iná ni kó mọ́ wọbẹ̀ àà ní sọ̀lá àtàlásù wọn àjá nínú kí inú àlásàrì kí sí àsìkò rẹ̀ èyí sí kí ló ṣẹlẹ̀ kí lè lè kí ló lè tó bẹ́ẹ̀ tí wọ́n fi lè rí kí wọ́n àlásàrì sásìkò rẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ àwọn àlùfóò ní tán nígbà míì èyí tá ń ní gájúwátò kọjá pé wọn máa ń ní gájúwátò àhìzá hezb kí ni tó máa hezb ẹ̀hàn àwọn àkójọ ìjọ ẹgbẹ́ fíìmù kí ló bí ọ̀rọ̀ yìí ni pé àwọn Yẹhudi tó ń bẹ ní Madina wọ́n ti ṣe gbogbo ọ̀nà láti fi fèsì àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam wọn rà rárá kankan dá wọ́n wá sa àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn kan láàrin wọn wọ́n wá lọ bí twenty àwọn twenty yìí náà wá jọ lọ rí ìjà plan ẹ̀wá ọkùnrin yìí ti gbàgbọ́ wọn lọ́wọ́ tẹ̀sí wọ́n lé fún mọ́tà ni àmọ́ gbà tí ó dé mọ̀ sínú àyíbá wọ́n gbógun tí káyé lè mọ́ gbà àyíbá náà ni àwọn mọ̀nàbí ti wá bẹ̀rẹ̀ tẹ́ gbogbo wọn ti wá bẹ̀rẹ̀ tẹ́ Abdullahi ibn Ubay ibn Salul òun náà ló ti ń fọkàn sí pé òun lòun jẹ gàba lórí Madina ìgbà nábì dé Abdullahi bin Ubayy bin Salul gbogbo ọlá rẹ̀ tó lóko fẹ́ẹ́ lò parẹ́ wọn ni lòun náà ṣe ló fi ń jẹ́ olórí àwọn mùnáfíkì pé ah, a ti di pa àyè ní ènìyàn rẹ àmọ́ a ṣe di para rẹ ni ọ ara rẹ ni wá a wà mọ̀ da gbogbo ìlú nígbà Abdullahi bin Ubayy bin Salul ṣe nítorí àṣẹ àṣọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ rẹ̀ ìrántí ọ̀rọ̀ náà mo wá bẹ́ẹ̀ dáàpọ̀ rẹ̀ báyìí muhammed abdullahi ibn ibn kaab nígbè mo gbọ́ kínní o torí àwọn ọmọ ṣíà kan wọ́n gbọ́ ọ̀rọ̀ inú wa bí wọn ìbẹ̀ mo ti tún kí n tó jẹ́ rí kínní o tún gbọ́nà wọ́n ti gbé ìdíbi e mẹ́fà gbogbo jẹ́rí kọ́ọ̀sì jẹ́rí dáwà lẹ́nu rẹ̀ yìí àwọn ṣíà náà ti dá sí báyìí o àwọn ṣíà kìí sàwọn kàwú nìkan là ń bá ní wàhálà kan báyìí wọ́n ti sílẹ̀kùnlẹ̀ àwọn ṣíà gangan àwọn náà ti wá jáde pẹ̀lú rẹ̀ iṣẹ́ ìyá nígbà àmọ́ àti sọ báwọn yóò fẹ́ yóò kàn máa pariwo ni àní fún yín ní cheap popularity àwọn yóò náà ti pariwo ní kí ẹ tẹ́ra àní gbẹ̀yìn lóhun sọrí ìta ti mú lórí yìí tó tẹ́ kíkọ́ sí tó bá yí gbẹ̀yìn yóò náà ni wọ́n ní a bá ti da omi látòrí yóò ṣe kí ni yóò sàn nílẹ̀ àwọn síyá àwọn náà wọ́n bá wa sọ yóò bá lọ́mọ Yorùbá ni wọ́n bá àmọ́ àwọn ti kó lé wọn gbogbo àwọn àwọn àwọn yíò àwọn òwúlẹ̀ mọ́ wá dọ́gbọ́n bẹ́rẹ̀ jí ń dọ́gbọ́n jẹ àwọn òdọ́gbọ́n àwọn jáde tanyanyan ibẹ̀ mọ́ wá ní mọ́ wá di túnkì ní ọgbọ́n mọ́ wá di mọ́ ní Abdullahi ibn Ubay ibn Ka'b wa hadha khata as-sahih lórí Abdullahi ibn Ubay ibn Salul abẹ́ ẹ̀dúgbẹ́ mọ́lọ̀ sọ́mọ́ ní táyé dúgbẹ́ mọ́lọ̀ àwọn àdẹ̀dẹ̀wẹ̀ wọ́n gbọ́ kìíní ń àwọn àgbẹ̀kọ̀ Kani ní wọ́n lẹ́kọ̀ọ́ ni wọ́n ti gé bẹ̀ wọ́n máa pariwo rẹ̀ ẹgbọ́ wọn dábì láti Ubay ibn Ka'b falhamdulilayi lẹ́lẹ́ bi nàìjíríà ti di tẹ̀sí mùsọ̀lẹ̀ ha tó bá bá lọ rí fún gbélẹ́yìn sí ìrísí lórí pé wọ́n ti kì í kìí sì wọ́n lọ sọ fún ara mi náà mo ti kí mo tún wò kódà gbẹ mu àwọn pé ah, ọlọ́mọ fún mi láyé kí mọ̀mọ́ sọ àwọn kìíní ìwò ńgbà mí torí ìgbà wọn sí ọ̀tọ̀ ìfowópamọ́ jáwa àmọ́ gbàdúrà fáwọn ìwò rẹ̀ kí mọ̀ sọ kìíní kẹ pé ogun tàwọn ilé ìlú dùn dájú kí ló fà á ní pé hàn wulẹ̀ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ìwé ṣe ayé ẹni bá lẹ́kọ̀ọ́ bá tó pọ̀ lára wọn jù báyìí lọ ni ah níta bá wí níta wí ìkọ́ la mọ̀ wí. ṣùgbọ́n àtàmọ́rò bá wọn mọ̀ náà wọn àti púpọ̀ rẹ̀ lọ́wọ́ èyí tá a máa ń ní lọ́wọ́ kálọ́pọ̀lọ́ bá máa ń fẹ́ bí ẹsẹ̀ ni ọpọlọ ẹsẹ̀ lẹ́nu máa dànù kò nídìí ẹ máa lo ọpọlọ agbárí torí pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni bí ètò wàá yọ àdá sí. ala kulli hal àwọn mùnáfìkì látara bá ànábì títí wá gbalẹ̀ inú wa bí wọn làwọn kan nù wọn wọn wá sára wọn jọ àwọn ní sáàsìrì wọn wá drop land àwọn ní iye Muhammad yìí agbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ a sì gbọ́dọ̀ pínísì ẹ̀ nínú ìlú yìí ní tó bí ànábì ráàmù láàrin ìlú àtàwọn sàárè àmì ó bí sí àsìkò òun bọ́mọ lọ́wọ́ kìlípò bí kó ráàmù láàrin ó bí pé kí àsìkò òun bọ́mọ lọ́wọ́ orin torí tó náà anábùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn kẹfẹ́ ní wá pílánì lórí ẹ̀ ẹjẹ́ àpè gbogbo lárúbáwá lè lórí ní ìwà àwọn kẹfẹ́ ní kùrẹ́ṣì mọ́ta àwọn ti tíráì rẹ̀ ka tó ṣe kan mú ní kọ̀ọ̀kan ó ọmọ kọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan tí gbogbo àwọn ọ̀dọ́ lọ́rọ̀ nípa ní ẹ̀kan náà àwọn bàbá rẹ̀ òfin nílé wá béèrè táǹpà wọn lọ́mọ ṣùgbọ́n ní in this time ọ̀rọ̀ kó ní kálukú donate ọmọ kọ̀ọ̀kan kan àwọn kèfèrí Madina sanjá àwọn Yahudi àwọn jíjì travel kó láti Madina àwọn alọ́rẹ̀ ṣe meeting pẹ̀lú àwọn akòrè ní mẹ́ta ẹwà Muhammad ti jẹ́ gàbá nílùú wa àmọ́ àwa ti wá ronú ọ̀nà kan tá fi finish ẹ̀ ọ́nà kí lọ́nà pé inú Madina Madina níbi ó ti bẹ̀rẹ̀ ó sì lége ní oníbi ó parí sí Madina níwájú Madina lẹ́yìn Muhammad ó sì ló ń pàwọn èèyàn lọ́ta ní wọ́n jẹ tàbá yìí náà gbogbo wọn náà wọ́n ṣe kínú wọn níye gbogbo wọn pọ̀ wọn pọ̀ wọn ìtí ìdí one thousand people lọ níjọ náà nítorí ẹja rúgbó láti àtàkì wọn ọ̀nà táwa gbà yìí àádìí gbogbo ìran àwa lárúbáwá èyí tẹ́mi gbọ́ sani àtàwa náà ta jẹ́ yẹ̀wò ní gbogbo wa àwọn àtàrà wa jọba wọn náà fi ń pè ní gọ́dùwà tó ní àzà níjọ níjọ ní kí ẹgbẹ́ ẹ̀ka kó dò léjọ ọmọkọ́ o bànú kìíní kan ìtara yín ẹkúra yín bóde bànú kìíní kan ẹkúra yín bóde bànú kìíní kan ẹkúra yín bóde sẹ́ni wọ́n ń tẹ̀yà ìdí àyífáwọn kùrẹ́sì mọ́kà báyìí ẹ̀mí wọ́n lé mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn míì fi báwọn bàbá ńlá bàbá àwọn tí wọ́n ti gbógun bá dàrí lọ wọ́n ti wọ́ pé yẹ́ opportunity bá ti gbẹ̀sán lára Muhammad léyìí sallallahu alaihi wasallam wọ́n ti sára wọn lọ́nà àwọn asára wọn asára wọn asára wọn asára wọn nígbà táwọn kùrẹ́sì mẹ́kà táwọn nìkan ó mọ̀ nígbà àwọn sàjọ pé àwọn kùrẹ́sì mẹ́kà rí èèyàn four thousand ti dúró èèyàn mẹ́rin lápẹ́ èèyàn four thousand ti dúró ẹwà wọn wá tíráàbù lọ bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ gbogbo ní oko lárúbáwá ni o gbogbo ní oko gbogbo ní ìgbẹ́ gbogbo bẹ̀ wọ́n bá ń wọ̀ lù lọ wọ́n ń wọlé lọ wọ́n ń wọjà lọ wọ́n bá sa àwọn èròjọ àbá bẹ́ẹ̀rù ti pọ̀ nù èrò pọ̀ débi pé wọ́n fẹ́ mọ́ lè kà wọ́n mọ́ lẹ́ẹ̀kan náà mọ̀ ìbáwọn tí wọ́n pọ̀ ríra ẹja mọ́ lọ ń dáwà bẹ́ẹ̀ lọ sí ni pé àá wà lọ rí sọ̀rá ní gbogbo òru bàbá ti wọnú màdínà tán bá oníkálukú káyìí lọ tábà ti sọ̀rọ̀ àǹdí àkànjálù wọn lẹ́ẹ̀kan náà ní bíi jíjálù wọn bá ilé ìsàmọ̀ bẹ́ wọn lọ ìmọ̀ pa wọn lọ ewu plan burúkú jọ́nà la ilaha illallah àwọn mọ̀ bí ìròyìn kan náà lè rò pé wọ́n ti ń bọ̀ àmọ́ ń gbà tí ìrò ó fi kan náà ìrìn wọ́n ti fẹ́ sí màdínà àìmọye ọjọ́ náà ti rí ń bọ̀ lọ́nà ń ti wọ́n ń ku ọjọ́ mélòó kan tí wọ́n kàn wọ màdínà lànàbì tó gbọ́ ah ọdẹ́ sàdúwò eléyìí kí làwà náà ṣe ti pa tán bá ní ẹni plan burúkú kan ìgbéǹsì rẹ̀ wọ́n alẹ́ gẹ́gẹ́ ni wọ́n alẹ́ àṣíbù rẹ̀ wàlá jẹ́ kí má ní òyìnbó dúró sọ́dí nǹkan tí ṣẹ́ẹ̀tì lẹ́gbìn rẹ̀ ni pé bó ni ìkìláàsù rẹ̀ nítọ́ ń ṣe torítọ́ náà lọ ṣe ń ṣe ní àbí torí nǹkan mi tí bá ti ń jẹ́ torítọ́ náà à tọ́ wá hàn lè rí ọtún kankan ṣe o wọ́n mọ pílánì ni pláàni nìyẹn gan yóò máa jẹ́ pláàni tí àwọn èèyàn bá gbọ́ tí wọ́n ní ah, àdúgbò lè lọ́fẹ́ ṣe fún lágbájá àmọ́ ìwọ́ta lọ ilé sínú òyìn lọ́rẹ̀ pọ̀ kan ara rẹ̀ balẹ̀ tàbátí wọ́n sọ gbogbo àwọn tó máa ń pariwo káàkiri yá ah, àwọn ṣùgbà yá ah, àwọn òwò ọkàn tí wá ṣe nínú òyìn ó balẹ̀ ọlọ́run ní dẹ́rù bàbá èyí tó lágbára jù ní kọ́lọ́run ní dẹ́rù bàbá àmọ́ yọ oríṣẹ́ èèyàn èèyàn èèyàn ebéèyàn lẹ́gbẹ́ ayé lẹ́gbẹ́ ìṣòwò gbọ́dẹ̀ sí ayé ẹ̀kọ́ ni èyàn lẹ́gbára lè náà àwọn tẹ gbára léhùn náà àwọn náà láwọn tó jù wọn lọ àwọn yìí náà láwọn tó jù wọn lọ àwọn yìí náà láwọn tó jù wọn lọ ẹ bá abẹ́rẹ́ tó jù wọn tó wá dójú àwọn nọ́mbà one àwọn nọ́mbà one ni ọlọ́run wá ju gbogbo wọn lọ ọlọ́run àti kọ̀ǹtúrò ẹ̀mí wọn tó parí àbí ò parí ìwọ sájò kó mẹjẹ o máa pariwo kí tọgbọ́ bàbá èmi ń bá ní ayé tèmi lọ́nu ìwọ máa pariwo kí jama mùsùlùmí láìláà ìlànà àlejò kí la fẹ́ ṣe báyìí ọ̀nà wọn la fẹ́ dá kàtùkù bá wọn rà wá wọn mara wá wọn mara wá ìwọn àwọn ọmọ yẹn ò tí wọ́ọ̀kì ah tabasi tó sọ yìí ó gbà mí wọlé tabasi tó sọ yìí ah ọjọ́ ìjà wa tabasi tó àwọn ń pè nìkan ní Salman al-Farisi Salman al-Farisi àti sọ̀tàn rẹ̀ yàn yìí ó ti pẹ́ báyìí olùjẹ́ halkọ̀ kan láti sọ̀tàn Salman al-Farisi á sì tó sọ torí ó lé dòró tó wà ìlànà bí ẹ̀mí ìdájú sọ àmọ́ ìkan wà mọ́ dk jù kan lọ ìlú mi ló ti wá wọ́n júwe àwọn pásọ̀ ń júwe ara wọn fún júwe ara wọn fún júwe ara wọn fún torí wá dọ́dọ̀ ẹni tó sì lẹ́sìn ìta tó pí ọgbẹ̀yìn èyí ló wá júwe pé àsìkò tá a wà yìí ànábì ìgbẹ̀yìn ti rẹ́ dé ìlú wo ló wà wá júwe ìlú náà fún ló fi wá di tó tá rìn orin orin orin orin ìgbàdìpọ̀ déwájú ó dọ́dọ̀ àdọ́dọ̀ ìtàn pọ̀ mẹ́rin anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ní Salman al-Farisi ti bá gbé mọ̀nà tẹ̀síwájú ànábì ní akramakumullah sẹ́wọ̀n pé Farisi lèmi ti wá irú ogun báyìí àwa máa ń fèsì wẹ̀ àwa ti bá ara wa nínú situation báyìí ó wá ní táxi ó ní ọ̀nà kan tá a máa ń lò ọ̀nà ẹ̀jẹ̀ ń sọ bóyá yìí náà lè gbowó anábìrin ti lọ́nà náà ó ní sẹ́rí bá ti ń bọ̀ yìí onígbà gbogbo mọ̀dínà ọ̀nà mélòó ló wọ̀ nílùú yìí àbọ̀nà wo ló láìpẹ́ nígbà ọ̀nà báyìí wà ọ̀nà báyìí wà amẹ́rìíwá ni ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà yìí pẹ̀lú bọ́ ti pọ̀ tó wọn àní fẹ́ gba oúnjẹ tó yóò jẹ́ wàhálà fún wọn ó sì ra wọn léṣe ibi tó súnmọ́ kan gbà níwọ̀ ọ̀nà báyìí tó ní àhá wọn ní sẹ́ni bí táwọn fún wọn ní fẹ́ gbà wọn ibẹ̀ láwa lọ ẹ̀ kan tó wá dé àwọn gbẹ́ kòtò kòtò táwa gbẹ́ wọn kòtò ni ó jíìn débi pé kèé ṣe ń téèyàn ó lè ní kóhùn ó wọnú ẹ̀ kóhùn ó jáde ẹlẹ́ẹ̀kejì kò tó lè ó fẹ́ ní fífẹ́ tí ò ní já sí nǹkan tó yẹ pé ìyẹn ó sọ pé òun fẹ́ òun fẹ́ fò kọjá kò tó lè ò ní ṣe é fò kò tó lè ò ní ṣe é fi ẹsí fò kò tó lè ò ní ṣe é fi ràǹkúmí fò àgbẹ̀ tí ó jìn àgbẹ̀ tí ó fẹ́ tábà ti jẹ bẹ́ẹ̀ ẹ̀rí pé ńgbà wọn bá dé àkàndọ́mọ̀ ìwúra wa náà kan báyìí àtà ta ló mú ọ̀nà yíwá Salman Farisi àpá náà ti gbọ́ ntọ́mú wáyé ntọ́ náà ń ṣe nínú ìlú yìí ó dà pọ̀ ó náà láti láti lára ìlú wa ilẹ̀ tọ́mọ̀ fẹ́ gbẹ́ mọ́mọ́ rò pé gbogbo rẹ̀ ọmọ ju wọn ní ìta lọ wọn náà kú mọ̀ tó jẹ́ sáà wo bí ó ti gùn bí ó ti tẹ̀ tó gbogbo iye tó nǹkan wọn náà rèé ànábì wa yan èèyàn mẹ́wàá kọ́límọ̀ bí tí wọ́n fẹ́ gbẹ́ èèyàn mẹ́wàá o ànábì ń wọlẹ̀ fún wọn ní wọ́n wọn ká ní tẹ́bí twenty meters ah, á ìmọ̀ bá ti lè convert to fíìtì fíìtì ní ìyá wọn ti gbẹ́rà gbogbo wọn kúrò àìsí one meter àbí three feet kọ́nà tó one meter àbí three times twenty kìlójà bá six ẹ́ eh? ọ̀hán wá wá tẹ̀lẹ̀ ọ̀yà ẹ̀yin mẹ́wàá ẹ̀yin ẹ̀ dájúkọ́ ẹ̀yin mẹ́wàá tẹ́wàá dájúkọ́ ẹ̀ wà gbẹ tí ó fẹ́ wọ́n káwá ní nǹkan fẹ́ gbẹ́ bí ó lè wá fẹ́ tó rú mọ́ṣáláṣí wa àdíká lójú bẹ̀rẹ̀ sixty àní bí gbogbo lẹ́wà yìí gbogbo plot wà yìí gbogbo plot wà yìí tó wá fẹ́ báwọn àwọn afẹ́gbẹ́ yóò wá jíjí ní ó lè tó rú dúró mọ́ṣáláṣí ìrìn ìrú bẹ́gbẹ́ ẹ̀wù àgbákò tó lọ́nà àwọn tá náàbí kó sí ìdí rẹ̀ jọ náà àwọn tàbí rẹ̀ àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn gbẹ́ ilẹ̀ ọdún wọn gbẹ́ tán tọ́tọ́ wá ní gbẹ́ ohun tẹ́ ẹ̀kẹ́ ìgbàmí àwọn tí wọ́n mọ́ ń gbẹ́ kọ́tà táwà mọ́ ní tán bá gbẹ́ kọ́tà ẹ̀dígbó náà mọ́ kó yẹ̀pẹ̀ sí ṣọ́ọ̀gbé ti kọ́tà ni tí jọ náà nínú mọ̀nà sàlmánù lùbárì sí ni pé iyẹ̀pẹ́ ni a ní kó sé ti etí kò tó bàbá tí kó yẹ̀pẹ̀ ni jáde á tún á mọ́ kó yẹ̀pẹ̀ ni lọ́bọ̀ míì ni yóò lè já gbé tán bá dé wọn àníkàn ronú káwọn kan fọwọ́ sí i yẹpẹ káwọn lè máa wọnú ẹ̀ so yóò lè tẹ́jú wọ́n wà fọ́ọ̀sì láti mọ̀ ìwò lọ́ọ̀kan báyìí àwọn náà wọ̀n lọ́ọ̀kan àjọ máa tara wa lọ́fà àjọ máa jura wa ní nǹkan ọlọ́ba yọ́nú sáwọn sábẹ́ àndẹ́mí o ìkan náà sábà àndẹ́mí gbà tí ó ròyìn ìwà wàhálà táwọn ti ń jọ náà ó láwọn ẹ̀yìn àwọn báyìí làwọn ń gbé yẹ̀pẹ̀ sí láì jẹ́ bí wọ́n gbowó lọ́ọ̀dẹ́ béèrè lọ́wọ́ àwọn tó ń ṣe lébọ̀ béèrè ìdí sí dé lọ́la àwọn lébọ̀ yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ mélòó lébọ̀ kú alábẹ́ kó bílì sí àwọn ṣẹ́tàǹsì lọ́wọ́ ní sáìtì lónìí alápẹ̀lú yóò kú tó ní seven thousand naira pa fipá kan àéṣe ẹgbẹ́gbà tí tí wá ní èdè nínú àbíra mi ní gbọ́gbọ́ ní ìyó bọ́ bẹ̀ nísìnyí tí mo lè kó fipá kan mọ́ thirty tons ànábi wá yíyan mẹ́wàá péré tábìlì lẹ́wọ́ ẹ̀mọ̀ ìgbẹ́ yóò dín yóò sì ṣe kí nìjọba yóò fẹ́ wàhálà dé àdúrà lòdì àbá mọ́ ti wọ ẹnu sẹ́nu la ilaha illallah ah ọlọ́run bá yọ́ sáwọn sàbí àdáyé kò ní dá fún wọ́tọ̀ gbọ́ àwọn sàbí àdáyé kò ní yí ọ kálẹ̀ wọ́tọ̀ gbọ́ àwọn sàbí àdáyé ìwọ́n tó wá rí tó wá rí mú ilé yìí nùgbésí ayé wọn àwọn bí láti wá ṣàwọn àṣẹ lọ́wọ́ lọ́rẹ̀ igbó kò ní dá fún ọ ẹ̀sà mi anájọ nílá anàlọ́wọ́ ìwọ́ wá lọ ọwá bọ́ nínú alukur'an ayà bí sọ ti ní báyìí àwọn ti tán àwùláhàwà ní fọ́bú ilé ìhà wàtárọ̀ kú kàkọ́ táwọn òtí ìmọ̀ bí kìíní ti lágbára tó àwọn kan ṣe bí ebi gbọ́ òṣùbà ní irun làwọn rò kó lágbára bí ni wọ́n bá lọ́jà dé ọjà tí kálukú ti ń retí làwọn sàrí náà bílẹ̀ lórí òtúbà làwọn bá gba bí ọjà lọ lọ́nà tí wọ́n bá wọn wíńdọ́ náà jẹ́ ọ̀rẹ́ àdọ́jọ́ wọn láti kòrò bá tọ́lá tọ́lá ní àwọn ṣòwò lọ́wọ́ tọ́lá ní òwò náà ní tó wò dé àbọ́mẹ́lọ sí ilé pákan ó wà máa lọ́bẹ̀ ó wà fìdí àdọ́jọ́lẹ̀ ní orí ìdúró amáwọ̀sá fi wà sí fún wọn kul ma inda Allah khairun min al-lahwi wa min at-tijara sọ èmi ti mo gbọ́ mo dájú ẹjú mọ́ta ní ìdìbò yẹn níjọ́ náà ìwé òsì wáyé mọ́ mo gbọ́ correction ó ṣàdìdé mi wọ́n wá tí o kò ti rú yìí ọwá nítorí ẹ̀ wọn lẹ́tọ̀ọ́ sí káṣírọ̀ ní Allahu anhu wọn ọ̀ lẹ́tọ̀ọ́ sí àdúrà ẹni èpè wọn náà ẹni èpè ni wọn wọ́n sì mọ ìforí gba èpè mi láti ìlú lọ. ó dákòjú rí rèé ní joshua tó kọ́ńdà jẹ́ kọ́ńkémi àti ẹ kọ́ńtì wá sí ìwé eléyìí ìwọ́n lè ti wàhálà ni ọ ọlẹ́dàmú gbogbogbogbo tí wọ́n máa ń tẹ́ níbi tó gbogbo ọjọ́ ọjọ́ ọjọ́ ìdàbáyé lórí tó ń pọ́n bẹ̀ ìwọ arúgbọ́n kéré rí abọ́rú yẹ̀fẹ́ rí ẹwà wọ́n sáré ẹwà dúrùkú tó wọ́n gbẹ́ ṣẹwàdìbí tí ẹ̀rú ti wá bá ìyẹ̀jú wọ́n tó bá ka ìtàn yìí àkókò ń kò wá sí owó ebi wá pa kìsàkìsà sí wọn lára ebi ti di ebi ọjọ́ méjì ebi ọjọ́ mẹ́ta wọ́n àti fóònù yẹ àwọn kiri wọ́n ti bẹ́ẹ̀ dé wọ́n tó kàn wá wọ́n dọ́dọ̀ wá irun ló pa àwọn tó ń pọ̀ yé mọ̀ tí wọ́n bá ilé yabò wọ́n à ẹ̀mí tí ó lọ àbá yóò pọ̀ yọ náà àwọn ìgbẹ́ ní ẹ̀bẹ́ níbi ìdájú tí wọ́n gbẹ́ kòtò lọ́wọ́ wọ́n gbẹ́ kòtò dáàrin kan lọ́dún kan wọ́n gbẹ́ abaka àpáta kan gbogbo wọn náà sọ́ra wọn àmọ́gbà tí ibi mi ti dójú ẹ̀ tẹ́lẹ̀ bá dé tó gbá gbìyì àmá gbọ́rọ̀ rí wọ́n rí fọ́ tẹ́lẹ̀ bá dé tó gbá gbìyì wọ́n rí fọ́ tẹ́lẹ̀ náà dé ó gbá gbùù wọ́n ti wá ṣe wà nígbà wọ́n ti wá a mọ̀ gbọ́dọ̀ fún àpáta yìí ká lè ní ṣe tí afẹ́sì ẹ̀yẹ ajá náà ní sọfá nàbí sọlọ́lá gbá sallallahu alayhi wa sallam anabi gba jíjà lè báyìí yóò tún sọ kíní ní jíjà anabi fúnra ara rẹ̀ fúnra ara rẹ̀ ni wọ́n ń sọ jíjà bíi bíi làkàtà nígbó fóńjọ́ náà ebi ń dáa nìkan lẹ́nìkan bá kó dàbídùn bí mélòó kan wá dàbídùn ni àdábì ní eléyìí gbogbo wa lájọjẹ eléyìí ẹbá tí a sọ́lẹ̀ ọ̀yẹ kó mélòó tó yẹ òpùrọ́ tó tó ní kò sí mùjíza ànábì ṣe mùjíza láàrin yìí ó lálùkù ráyà nìkan ni mùjíza ẹjá sọ́lẹ̀ ẹ kó dà nínú ìṣẹ̀lẹ̀ a bá kó dà nínú ìṣẹ̀lẹ̀ ànábì bá kí nǹkan sí ẹyà ẹmọ wa jẹ́ kọ̀ọ̀kan kálùkù jẹ́ yóò sọ́tí ẹni ìjẹ́ ọkọ̀ jẹ́ ọ̀kan pé ó lè kárí ẹ̀ mẹ́wàá lọ ẹ̀kọ́ ra mẹ́yọ̀ ọ̀kan tẹ́lómi ọ̀lẹ́ ìjà ń jẹ́ jẹ́ ó sì jẹ́ fàtíkà ìwọ̀n ó yá ó jẹ́ gbogbo ẹni tí ń bẹ ní kọ́ńdà ìjọ náà gbogbo wọn náà jẹ́ mi dàbí dàbí mọ̀ sí tán ìkánná àwọn sàhábà nígbà tó ń náà pìtì kọ̀ndíṣà nẹ́bí náà pé ibi ti pa nẹ́bí náà ní táyì yẹn kò tó ń jẹ́ nílẹ̀ kò tó ń jẹ́ lù ìròyìn tó gbọ́ kọjá bá ṣe ní oúnjẹ òun bá lọ bá lọ́dọ̀ ìyàwó rẹ̀ pé wò ó láti ṣe ìjà ọ̀rá sí àmì ìṣẹ́ pa nǹkan kan kékeré bí a ń lọ bá lọ́dọ̀ ìrìnsì èèyàn mẹ́wàá tó náà bá mọ̀ nínú àwọn táàjọ ń ṣiṣẹ́ ó kàn ọ̀rá kó wọn dání ìgbọ́dá ń sọ́nà bá lọ níjọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́ba ànábì akérèmọ́ tó mọ̀ ní wọn wàhálà yìí pọ̀ àwa ṣe túbú kínní àti ọ̀rá ṣe jẹjú ẹ̀sìn ẹ̀yìn ẹ̀dàkùn tó lọ́nà àtàbá lágbára ní àbá gbogbo ìyàmọ́ ẹ̀tàn bá wa mú èèyàn bíi twenty dání pẹ̀lú yín ẹ̀wá bá wa ṣètò oúnjẹ náà ànábì ní ẹ̀ sámọ̀ ó lọ báyìí ó gbẹ̀yà ara kándáàsì lọ àbá ṣẹ́rí gbà sí ọkùnrin

ìyá ìwọ náà lẹ́mọ lọ́rí máa ń pa àwọn ìwà ọ́ní wọ́n máa wọlé mẹ́wàá mẹ́wàá mẹ́wàá wọlé wọ́n jẹun wọ́n yó wọ́n jáde mẹ́wàá wọlé wọ́n jẹun wọ́n yó wọ́n jáde mẹ́wàá wọlé wọ́n jẹun mẹ́wàá wọlé wọ́n jẹun mẹ́wàá wọlé wọ́n ibẹ̀ náà jọ àfihàn à gbogbo yóò yá ìmọ̀ bò á ẹ̀wọ̀n wọlé tọ́lọ́ ti fi nígbà tí ó bá fi jẹ́ lórí táàtì ó yẹ kó ṣe kí nìyẹn kó tán gbogbo wà ní kéèyàn hundred ti ń jẹ òun náà àbá ti dùn náà tayọ̀ nígbà lọ rí kọ́ àmẹ́wàá gbogbo wọ́n ti jẹun jẹun náà ẹ̀bẹ̀ tó wá sẹ́kùn lólé wọn kódà wọ́n lọ́bẹ̀ ẹjọ́ náà kìí tún sọjọ́ méjì ọjọ́ mẹ́ta náà níbi jẹ́nu lé wọn àwọn bẹ̀rẹ̀ tán ń gbẹ́ kòtò wọ́n gbẹ́ ń tújú àwọn sàbẹ̀ rèé ebi àwọn èèyàn wá fi fi panúbà fún ìsìláàmù eléyìí èyí tá a sọ yìí ó wá lẹ́yìn èyí sọ ní wàtárà fún kàkọ́ yìí ni ṣe bá ní bí ẹ̀bá ti ẹ̀sìn láìsí tó bá ti dáadáa tí yóò ti tó pa láìsí yìí òní rẹ̀ gbogbo ọ̀tọ̀ búsàrí àlẹ́ kò ní dáa fún ọ torí irú tán fojú rí àwọn òrí àríwẹ̀ ọ̀ ṣe wàhálà rárá ó ṣe wàhálà ní gbèsè ayé rẹ̀ ni wàhálà wo lọ sí rí ìgbéyànjú ẹ máa ń ṣe wàhálà akéwù gan ọ̀ ṣe wàhálà akéwù pé ẹ máa ń dààmú lórí tí ò yẹ máa ń dààmú lójú ìjọ ọ̀dààmú náà gbogbo àwọn tó bá ti wá dààmú láyé ìwọ̀n náà wọ́n ti dá wálẹ̀ àwọn sàábé dààmú lórí ẹ̀sẹ̀ ọ̀bẹ já wálẹ̀ ọ̀bẹ kamari wọn nìkan àwọn àfáà mi lọ lọ dààmú lọ rí tí èmi dààmú dààmú ó parí já ó parí ìfánáwì ó parí jámíà ó parí dòtórà ó gba pòfẹ́sọ̀ ọdún ọdún ti tẹ́ta àwọn yìí náà ọ̀ṣe àwọn tó tún wá ṣe ọ̀jẹ́ tí wọ́n tún gbádùn àríkọ́ sáàmù ìdànkarú ọlọ́pùsọ àríwá ọ̀ àbúrò rẹ̀ fi ròyìn rẹ̀ wọ́n ni kò sí ń tó rọ brọ́dà mi lọ́rùn àfíró àti wàhálà kápẹ̀mọ́ dá wàhálà lẹ́ káàkiri síbẹ̀ náà yíò ẹ̀kọ́ lóòtọ́ tó bù àwọn sàbẹ́ àmì àfá àwọn agbẹ́kò tó nìkan lógún má bẹ̀rẹ̀ níbi à ń fi níbi àsìkò òun tí wá ń bọ́ mọ̀yàn lọ́wọ́ níbi ó ti wá wáyé dùnà ogun lè tún wá fi gun ọjọ́ kan kì í ṣọjọ́ méjì àwọn àfáà ní ó tẹ̀ láti fún twenty days lórí àwọn tèbè yóò tètè bóyá hàn gbà pé táàbà ní rí penetrate ni àmọ́gbà àwọn dé náà rí penetrate wá ní kọ́mọ táfà kọ́mọ táfà ló fi jẹ́ pé òkú ọ̀pọ̀ lógun yẹn because wọ́n rí bí wọ́n rí bí súnmọ́ra wọn ṣẹ́nu àwọn tí ń padà ń kú òjúgbà àwọn tí ń tafà àwọn tí ń tafà tí ń la ilaha illallah ọlọ́bà ajọ́rọ́ sáwọn sábẹ́ ànàbì wọ́n wá jíjà bẹ́ẹ̀ ṣẹ́ ní ibi ọfà títà tí ò wá dúó yẹn ibẹ̀ yẹn ni ò wá jẹ́kẹ́lẹ́ láǹfààní pé hmm, àwọn fẹ́ mọ́ sọ́yìn àwọn àwọn tí kìíní ìwà ṣẹlẹ̀ sí jù ó kí mi ìrọ̀ àṣọ onígbà tọ́rọ̀ débi pé umaru rí áfíríkì ní umaru ṣe ń gbú wọn onígbà táwọn ìlú náà ṣe rí áfíríkì ní ṣe kíni ní ṣe ń gbé wọn sí pé àwọn táàmù tí ọfà yẹn bá fi ń pọ̀ yẹn wọ́n yé lé láwọn fẹ́ kí irun gbà náà wọ́n sábà ń ṣe bí ìgbà tọ́kọ̀ lọ ṣẹ́ẹ̀tì kiri lẹ̀ fúnra wọn ni ibẹ̀ náà ni wọ́n ti ta wọn nìkan ọkùnrin àrẹ́bìnrin sọ pé ṣàgọ̀lú náà àmì sọ̀rọ̀ àtìlá ìtumọ̀ ṣàgọ̀lú náà ni pé wọ́n kó wá ìrójú bá wa wọ́n wàhálà kan ti dálẹ̀ yẹn kò ní jẹ́ kí wọ́n lè rójú ayé kò ní dá fún ọ̀tọ̀ wá ń gbọ́ àwọn sàbí àgbàgbà ó kẹ́yìn kó wà jáde ẹmọ̀ láwọn àbá alẹ́ Yorùbá wọ́n ṣe dìyànjú gan wọ́n ṣe wàhálà àfá alẹ́ Yorùbá wo ló ṣe wú eléyìí èwo ló lè dúró lórí èwọ́n lè dúró lè tààlẹ̀ ẹgbẹ́ àpò ẹni náà wọ́n àfà ilẹ̀ Yorùbá agbọ́n bàbá wọn tàbí ọjọ́ lọ ta ló lè dúró ní ìlú eléyìí wàhálà ní ah, wàhálà àwọn sọ̀hábá ẹ̀ẹ́lẹ́ ní kọ̀mpí ẹ̀tẹ̀ lòmí inú omẹ́ntẹ́ bí ọjọ́ méjì tánà àfà ilẹ̀ Yorùbá yóò nítorí ẹ̀sìn o pé kò wá jẹun láàárọ̀ wọ́n lè má jẹ nǹkan gidi àmọ́ wọ́n ṣe kí ni wọ́n rí nǹkan jẹ tàná fúnlẹ̀ mọ́ nínú àfàlẹ̀ ìgbà tí òkú gbọ́dọ̀ yẹ̀ ṣe tán fúnlẹ̀ mọ́ tálẹ́ ní ọ̀hún tó wá fúnlẹ̀ mọ́ títí títí tó wá fi ń di pé kò lè kò rí jẹ kò ní ọlọ́ba ayọ́lọ́ sáwọn sàbí àlẹ́wà Muhammad ìṣẹ̀lẹ̀ tó wá bí tásìkò òun jọ náà tó fi wá di pé ń bọ̀ so ìwọ tó bá gbọ́ àdéhùn yìí sọ ní pé kí iṣẹ́ ìlú wọn tọ́wà ní kódà wọn lásìkò òun gbọ́ mà nílẹ̀ lọ́wọ́ so tó bá gbọ́ mẹ́rin náà lọ́wọ́ mú fi jọ àmẹ́tọ́ ṣé ìwọ́n ṣe káńdàtì ni <laughs> àbí wà lójú wọn náà kó bá wọn àwọn onígbà wọn lọ́fà kò wọ́pọ̀ sẹ́ẹ̀lì ilẹ̀ fún ọ ogun yẹn wá láti fún bí twenty days àwọn kásìkò òun wá bọ́ yìí náà ó wá pọ̀ láwọn táyì àwọn àbáwá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àlàyé lórí hadith yìí ìpè àkọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ kọ́kọ́ múnú hadith yìí pé a ti mọ̀ dí tó fi ṣẹlẹ̀ báyìí a ti gbọ́ dìmọ̀ yìí fíkú tá a wá fẹ́ kọlu hadith ká ṣẹ̀ṣẹ̀ wá kọ báyìí but mú wà sí ìtàn tá sọ yìí wájú wàhálà táwọn tàbí pitọ́ fojú rí wọn ríra wọn ní ẹni tó lẹ́tọ̀ọ́ sí kí n ò gbọ́ máa wọn lọ́wọ́ tó ń ti bẹ́ẹ̀ ìnira ló tún jẹ́ fún wọn pé òunjọ́ náà gbọ́ máa wọn lọ́wọ́ ìwọ náà fi wá wọra rẹ pé ìwọ náà ò sí dáa o tí n bá gbọ́ máa lọ́wọ́ o ìwọ náà ọ̀ sí kí n jọ máa ọ̀ sí dáa tí n bá ilé tó bá ilé gbọ́ máa lọ́wọ́ torí pé àwọn sàhábà rẹ̀ wà lọ́la yà alẹ́ yìí wọ́n ti sáìdì pé kí kí èèyàn kàn bọ́ máa wọ̀n lọ́wọ́ nítorí wọn nìyẹn wọ́n sì ṣe wàhálà ah, wọ́n ṣe wàhálà àkúrò àgbà tí wàhálà yẹn dójú ẹ̀ ẹ̀yẹ ká sọ yóò náà ànábì yìí rí wàhálà yẹn a ànábì bá ń pè ọlọ́run allahumma inna la aisha aishul akhirah a ìyọ́ ọlọ́run tàbá ń wá sẹ̀mí jíbi a mọ̀ pé sẹ̀mí àti àmọ̀ nǹkan ló dá فاغفر للمه... فاغفر للأنصار والمهاجرة فاغفر للأنصار والمهاجرة آه الله gbogbo àwọn ansọ́ọ̀rì tán bẹ mọ̀dínà tán gbà mìíràn lèyìn àti gbogbo àwọn mọ̀hájìrì tán wá láti ìlú Mẹ́kà ọlọ́dàkùn wa ń forí jù wọn ohun ẹ́ àwọn náà ń ṣe wa wà á láàbẹ̀rẹ̀ níbi ń kí àdúrà yìí mọ́lẹ̀ ẹ̀mẹ́ wá níwí إن العيش عيش الآخرة فاغفر للأنصار والمهاجرة àdúrà ilẹ̀ ànábì kí wọ́n lẹ̀ fún wọn ẹ̀rá ma ìṣìdá àwọn sàábí wá ń bọ̀ sáré yìí tàbíwà fún wọn àwọn kan ọgbẹ̀ ẹ̀ òmọ̀ nídìí ẹ̀wọ̀n mọ́ kí wà lórí eléyìí nahnu alladhina báyà Muhammadan على الجهاد ما بقينا أبدا إجازي نحن الذين بايعوا محمدا نحن الذين بايعوا محمدا نحن الذين بايعوا على الجهاد ما بقينا أبدا ما بقينا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا على الجهاد ما بقينا نحن الذين بايعوا محمدا ما بقينا نحن الذين بايعوا محمدا tẹ́rílẹ̀ ìjẹ́ ó ti ṣe wàhálà lánàá ibi ti lọ sí ṣe sáìtì kó nìkan ni ó ṣe wàhálà rẹ̀ tẹ́lí ti rọpọ́dọ́ kalẹ̀ ìdáàpọ̀ yìí wàhálà tó ṣe lánàá kẹ́nìkan máa wá bú ọ lọ́la ọ́ ṣépè fún àbọ̀ ní ṣépè fún nàánú lẹ́rí ha mọ́há pa <laughs> pa

عليها بما بقينا أبدا عليها بما بقينا أبدا نحن الذين بايعوا محمدا آه أولا واتك بولا والنبي عليه الصلاة والسلام nígbà tí gbà fún ni pé alàlì jihadi a mọ̀ ṣe wàhálà a mọ̀ jagun a mọ̀ mi wa wéwu máa bà bí na àbádá alàlì jihadi máa bà bí na àbádá. àwa ti fẹ̀mí wa lélẹ̀ pé a mọ̀ jagun pẹ̀lú ànábì lórí bàdàn ọmọ ìjà yìí lópin ìgbà tá a bá sì ń bẹ lórí ilẹ̀ ayé àìkankan ò ní tẹ́lẹ̀ ìwọ́dé wọ́n lè dúró orú ẹ̀ ni. dádé àbùsọ́mọ̀ ọ kálọ́ délẹ̀ ní ìsìn àbá àwọn fẹ́ jẹfẹ́ ni láàánú lẹ́rí ìlà báyà rò ee aláàrùsí àdì máa bàtì orin báwọn bá mẹ́bí ṣe ń ṣàdúà fún wọn ipé ọlọ́run báwọn ṣàforíjì fáwọn àlànsọ́rí wọ́n ni mọ̀hàbírọ̀ bá nẹ́bí fi ń pariwo wọn ìṣìtáwọn fà nẹ́bí rẹ̀ ẹ̀rù nígbà ló sọ bá nẹ́bí pé ẹ̀ lọ́rùnlẹ̀ lọ́rùn kó káwà sí dáadáa àwákọ́ àwá ti na àbádà àlàlùjẹ́ ààyè má bàtẹ́ náà àwọn sàábí àjọ́bì nù ọlọ́dá kọ́ sábà yọ́n sí wọn láti rí ọ̀dọ́ àwọn bákan ṣe pé ọmọdé bin Khattab Uthman bin Affan Ali bin Abi Talib Muawiya bin Abi Sufyan Abu Hurairah Abu Musa al-Ash'ari Abu Musa al-Ash'ari Abu Musa al-Ash'ari Amr bin al-As Amr bin al-As wa kullu sahaba ajma'in gbogbo wọn ọlọ́run sábà gbogbo wọn ọlọ́run mọ́wàá já kú lẹ́yìn wọn a rí wọn pé wọ́n tẹ̀lé ànábì dáadáa wọ́n tẹ̀lé alukùránì dáadáa wọ́n fi sórí eré ọlọ́run ìlànà wọn làwa náà wọ́n fẹ́ tọ̀ pẹ́ jáwá kúrò lẹ́yìn wọn o àwọn ti gbáwájú wa wọ́n ti sórí eré àwa wá ń bọ̀ lẹ́yìn wọn jáwá ló ń ṣe wo eré tán ṣe àwọn èèyàn kan wà sórí ibú lára wọn ọlọ́mọ ká àwa kún wọn o ọlọ́mọ ká àwa kún wọn o àwọn sàbí ànábì ó sì pẹ́ jọ̀gbìn ìdàgbàsíyàmọ̀ bọ́rọ̀ wa bá tiẹ̀ fẹ́ yíwọ́ ọlọ́run jẹ́ káwọn sàbí ànábì ó lè sì pẹ́ wa ká ànábì ó sì pẹ́ wa káwọn sàbí àlẹ́bí ó sì fẹ́ wa káwọn ẹni eré kí wọ́n sì fẹ́ wa gbogbo àwọn tó bá wá ń bú àwọn sàbí àlẹ́bí ìsìnkẹ́ àwọn sàbí kò ní kàn wọ́n ẹ̀ sàbí fún wọn a máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ̀ jẹ́ olùsú wa kó tó kù láyé láàánú lẹ́ẹ̀bí ìlà Àlẹ́ ìgbèrà bí máa bàtí ẹjẹ́ àwọn ọ̀dọ́ tí ó tàn fẹ́ kí ló lọ́nà. ìṣẹ̀lẹ̀ yìí àwọn àkóónì fọ́k àwọn abẹ́rẹ̀ sí ní mú tó kà wọ́n náà nú ẹ̀ àwọn amú jáde. inú táwọn àkóónì tó kéwàá ọkọ̀ mú jáde ní pé ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ọ̀kan mọ́ tí a máa kẹ́kọ̀ọ́ kan pé ńjọ́ sí nǹkan kan bá wá báyàn ó wá fa kí ìhun máa jẹ ìhun méjì mẹ́ta bá a bá san gbèsè yẹn agbọ́dọ̀ san mọ̀rọ̀ tábàtàn agbọ́dọ̀ san ní kíni o agbọ́dọ̀ san ní ta tó wọ́n kò sì yẹ ká tó yẹ ní pé ọjọ́ gbèsè ẹnu lórí àti asiri ọ ní kọ́kọ́ kí asiri náà kọ́ wá lọ tẹ̀kẹ̀kẹ́ san yòhò láà ọ kọ́kọ́ san lúwúrí tó síwájú kọ́ tó wá san asiri àwọn afápàkì ìsinmi eléyìí wọ́n sì ní agbọ́dọ̀ tí àkíyèsí yìí agbọ́dọ̀ tí mo dáadáa. lóòótọ́ ara wọn míì tí wọ́n ní kò pọn dandan ká tó tẹ̀lé ra wọn. pé irúbọ ti jẹ búrí àti asiri tọ́ba ń kírun asiri lọ́wọ́ join ni wọ́n bí asiri. láníyàn asiri bẹ̀bá wa ti tán kọ ẹ̀sẹ̀ wá san lúrí. àmọ́ àwọn àlùfáà ní àà ilé ìgbàlá fi hàn pé tá a bá wò ó níjọ́ tí ìṣẹ̀lẹ̀ kọ́ńdàtì yìí ṣẹlẹ̀ àsìkò oorun magrib ti wọlé ayé àgbẹ̀jọ̀ náà pé a ti pèsè ojú pé ti wọlé yẹn àtànájú àtàwọn sọ̀hábà ìrún tó kọ́kọ́ kíjọ́ náà ní asiri wọ́n kí asiri tán kọ́ tó padà wá kí magrib wọ́n níbi wọn náà ti ṣe lọ tọ́ àwọn àlùfáà wa mú bì kan wá wọ́n tún wá gbé yòó yẹ̀wò lọ́tọ̀ nínú mímọ́ pẹ́tọ̀ káwá lásìkò oorun tó wà nílẹ̀ òun náà ti ń kú bí ìṣẹ́jú kan méjì tí ó fi bọ́ tí ó fi lọ lápòjú aléyàn jẹ zúrí àti asiri ó wá ń di bí 630 nílìkà bí 640 nílìkà tó kù díẹ̀ sí mẹ́tìrì ó fi dé ló tó wá lé láǹfààní àtìkì kébé tó bá fi lè mímú kọ́kọ́ kírun zúrí kó tó kí tán asiri náà tó ti lọ mọ́gírí ni ó ti wá ní kíni yóò ti wá wọlé ibi ọ̀nà àbá àti wá ní ah, a tá bá ní ọkọ́kọ́ kí zúwúrì níbẹ̀ wọn yóò padà jẹ́ pé ọkí zúwúrì sígbà tí è ṣe àsìkò rẹ̀ yóò tún wá já sí pé ìgbà tó padà fẹ́ san ásìlì náà ó tún wá ásìlì sígbà tí è ṣe rẹ̀ wà ti ẹ̀ ásìlì tó kù díẹ̀ tí kọ́kọ́ sí kíni kọ́kọ́ kí yìí ná tọ́ bá wá kí yìí tán zúrì tọ́ wá jẹ ọ́sẹ̀tẹ̀ wá san òun náà wọ́n ní torí pé àsìkò jẹ́ kíni òun kò ti fún àwọn mímọ àwọn àlùfáà ti jẹ́ àríkalẹ̀ pé irọ́ àfi kó tó irun ní tẹ̀lé ara wọn kọ́lọ̀mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́mọṣàjọ yé wa hadithi kan wá ń bẹ tá a bá ti tẹ̀rí lórí ilé yìí láwọn àlùfáà tí wọ́n fẹ́ gba hadith Abu Juma Abu Juma òun ni ó sọ pé ó sì bá nàbí ọlọ́wọ́ ayé ọjọ́ ọjọ́ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní ọdún gẹ́gbùwàtul Ahzab sọ́lá ní mábẹ̀rẹ̀ wọn ló ti kí ìrùn mọ́ gírí ìtànjọ́ náà ogun gágọ́tù kájàkùdá sọ fẹ́ ìrànlẹ́wọ̀ fàlámà fara ánúgbò wá sí inú sọ́là nàbí wa ní á ẹbú gbogbo wàhálà tán àti látà sí ẹnìbọ̀dì rán ní sí ríàmù tí a sì lè kọjá aláwọ̀yẹ bá ní àyà nàbí àrùkò tí kí a sì kọ̀ sí kí a sọ̀ aláàmà ìbàniyà bìlá sáré fi kámọ̀ sí kámọ̀ wọ́n ló tẹ́sẹ̀ wá kí àásìrì nígbà tó dàtí kí lẹ́ẹ̀kan ó ti kí mọ́ bí pó ẹ̀jẹ̀ wá sí àásìrì ìgbó kí tán ó bí ìbálẹ̀ pé a tó tún ìkọ́ mọ̀ ní ìṣe ó tún wá fún ìrún mọ́gírìbì nù kí èyí ò fẹ́ mọ́ jọ mọ́rọ̀ àwọn àlùfáà tán ní aṣágbọ́dọ̀ mọ́ tó tẹ̀léra wọn pé because àdọ́bì padà tó tún mọ́gírìbì nù kí àmọ́ àdéhùn yìí kò lálàáfíà oníkíni jọmọ́ kò lálàáfíà àmọ́ nǹkan tí àbáwá tún fi ṣẹ̀rí lórí ká gbọ́dọ̀ kírun tẹ̀léra wọn

kódà àwọn àlùfáà wa nínú náhàwù náà sínú ìṣúlì náhàwù lọ́dọ̀ tí wọn náà al-istishab min ad'af al-adilla zakarahu ibn al-anbari fi al-insaf al min ad'af al-adilla والإمام السيوطي في الاقتراح في علم أصول الفقه في علم أصول kí láàpàá fẹ́ mú bẹ̀ ní pé ifi ìpìlẹ̀ nìṣẹ̀rí ìfẹ́ kí òkú tó àmọ́ ní káwàá lọ rí ó ṣẹlẹ̀ ní iná tó tó lórí ọ̀rọ̀ yìí náà ìpè ìtàbáyàwó àwọn àhàdìsù tó wá lórí bá nínú bí àtàwọn sọ̀hábá ṣe kírun láwọn àsìkò kọ́ndà kò lágbára púpọ̀ pé àdìsì kan bẹ ìgbà tó wù ó mú wa ẹ̀rùn kí ìgbà tí ó lé ní ìrìsì inú wo ló ní kọjá lákó àsìkò rẹ̀ ti kọjá aṣọ ríwáyà ní ìgbà tó wù ó gbé wá òun ní zuhuri àti asiri mẹ́rin lónú báwọn riwaya mi gbe wa onijọ na jọ́nà nábí zuhur asr maghrib aisha obìnrin mélòó mẹ́rin tọ́ ìgbà san àwọn ọ̀run mẹ́rẹ̀ẹ̀rin yi ati zuhuri asri maghrib aisha igba o san mẹ́rẹ̀ẹ̀rin ó san gbogbo ẹ̀ mọ̀rọ̀ tabata ni san wọ́pọ̀ kan zuhur san san maghrib kó san aisha àyíbá ma dada ọmọ dẹ̀dẹ̀ òlẹ́ni lẹ́gbàá nìkan ó lè ní àhá ewu làwọn amúbáyì àdìsì kan onírun aṣe àdìsì kan onírun zúrù àti aṣírí àdìsì kan ó ní zúrù aṣírí mọ́gírí ewu làwọn amúnú gbogbo ẹ̀ ara rẹ̀ balẹ̀ àìlẹ́kọ̀ọ́ àbọ̀ ẹ̀kọ́ tí mọ́ ń gbà nílà àmúnú ẹ má gbàgbé ìṣẹ̀lẹ̀ kádàfì tọ́jọ́ kan ló fi wáyé tẹ̀wé ká lọ́jọ́ kan ló fi wáyé láàlámẹ̀ ìgbà abẹ́mú mẹ́rin anẹ́mísẹ̀lẹ̀ láti ìbú 20 days gbogbo 20 days yìí làwọn ilé ìjẹ́ penetrate gbà láwọn fẹ́ ṣe wàhálà wọ́n ní jáde pé lọ́jọ́ míì ni ó jẹ́ asúrì nìkan ìgbà wọn tún tí wàhálà tó pọ̀njọ́ míì ó padà kó lúúrí àti ìgbà wàhálà wọn pọ̀njọ́ míì gbogbo ọjọ́ náà náà ṣe kí ni náà fẹ́ rí kí ìjà pé gbogbo ẹ̀ náà ṣe kí ni ìjọra wọn kò takora wọn èyí tó jọjọ́ asúrì nìkan ọjọ́ ní yàtọ̀ sọ́jọ́ tó jẹ́ lúúrí àti ọjọ́ ti zúrà áfíìn mẹ́bìrì ẹ̀ṣà ó yàtọ̀ sí ọjọ́ zúrà àti àjáṣà ọlọ́pàá fún wa ní àkórí ọ̀rọ̀ rẹ̀ àwọn àlùfáà wa ní níjọ náà lẹ́bi kírun yìí ní kí ni ní ti tẹ̀lera wọn níjọ àwa náà bá jẹ gbèsè òun tó tẹ̀lera wọn báwọn agbọ́dọ̀ máa sọ ní ìtẹ̀lera wọn ẹlẹ́kẹ̀ẹ́ta rẹ̀ pàtẹ́ àwọn kíkì kan mẹ́ta fi mọ̀ tẹ́lẹ̀ àmọ́ kò lẹ́rìí onípẹ́ni bá jẹ gbèsè òun àyè ń bẹnu àkọọ́lẹ̀ o táwọn míì nínú àwọn àlùfáà àmọ́ kò lẹ́ẹ̀ àmọ́ la ṣe gbé èrò máa ń pọ̀ lórí ẹ̀ gbogbo àwọn ìyá wa àtàwọn bàbá wa náà máa ń sábà bí wa ó jẹ́ ìgbà bá yọlé ọdún bá gbogbo òkè ó wàá pè àwọn ọmọ sọ̀rọ̀ ó wà ní ọ̀pá ẹ̀dá kan ní bá jẹ́ ìrún odidi ìrún ọjọ́ kan fèsì kò yẹ kí oṣù yóò mọ jẹ́ ọpá pàkíyèsí èyí tó wáyé yìí wọn náà mọ tójú ànábìrì á ti tún pàkíyèsí kan lórí ẹ̀ wọ́n wà ní irun ọ̀gbọ́dọ̀ san gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà mo wà ní tó bá dijọ́ kejì tó bá dásìkò zúúrì ìjọ́ kejì ọ wà sọ zúúrì tó ọ̀tí ní àná tó bá dásìkò áfírì ní ọjọ́ kejì ọ san áfírì tó ọ̀tí ní tó bá dásìkò mọ́gírìbì níjọ́ kejì ọ san mọ́gírìbì tó ọ̀tí ní tó bá dásìkò ìṣáà níjọ́ kejì ọ san ìṣáà ìtọ́ ọ̀tí ní ọ̀rẹ́ ìròlẹ́yìn kò lẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ ti kádà fi yá mọ̀ pé anábì ti gbogbo ẹ̀kọ́ ní kí ni ìtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ kanáà ń jòkó kanáà ẹlẹ́kìí anábì Muhammad sallallahu alaihi wasallam hadith kan ó ní man nama an salatin aw nasiyaha falyusalliha mata zakara ó lẹ́ni bá sùn tí ò nínú nǹkan tí àbú gbàgbé ó yá kí ń gbòm láti rántí ẹ̀ so táìmù tó rántí yẹn táìmù tó rántí yẹn ó ń gẹ́gẹ́ lásìkò oorun yẹn lọ́dọ̀ tiẹ̀ kálọ̀ sùn ní táìmù tó jí yẹn òun gẹ́gẹ́ lásìkò ohun yẹn lọ́dọ̀ ọ̀dọ̀ sí níbi ọ̀run ti yọ báyìí ẹlòmíì yóò tẹ́ wá sáàdúbà àtúntò ọ̀rọ̀ rẹ̀ ó sì fẹ́ wá kí ìrun àṣùbà àwọn ìròrí ìfẹ́lẹ̀ ẹlòmíì wà ní odijọ́ kejì tó ń bá fẹ́ kí àṣùbà àjọ kejì tó ń tó san ìjọ àdàkọ́ta àsìkò tó jí sí gangan òun náà ní àsìkò ó lásìkò mú ṣe àsìkò yẹn gangan náà sì lọ gbọdọ̀ wá kìí àtúnyẹ ní kí ni jọmọ́ ó lọ gbọ́dọ̀ wá kí i lásìkò yẹn ní àsìkò yẹn bákan náà inú dáàtú pàṣẹ ò ní pé a lè máa ní a bóòwò la nábì ti wá sí ìjọ náà sí ìrùn níbi wá gbọmọ lọ́wọ́ tí báwọn afọ àmọ́ ń sọ̀rọ̀ pa ìrùn kan tó ń pè ní sọ̀láàtù kọ̀wọ̀ sọ̀láàtù máa ogun náà torí ẹ̀ dá irun yìí lẹ kí ló dé àdájọ́ òjú pítọ̀ láti sọ èsì rẹ̀ ní èsì ni pé ìjọ náà sọ̀láàtù lè kọ́wọ́ sí òtí ìdòfin ọlọ́run ọba òtí ìṣe lófin fún ànábi kí sì ni sọ̀láàtù kọ́ irun sọ̀láàtù kọ́ bọ́ ọlọ́run kalẹ̀ kalẹ̀ gbé kalẹ̀ tó tójú ogun bá gbé ẹwà ń bẹ lógun ọlọ́run láàyò ọ̀dà rẹ̀ ẹ máa kírun náà ní kíni ojú ogun àwọn ọ̀nà táwa mọ́ bí kí ó pọ̀ níjọ́ àbá bá kí ó dé mẹ́rin ṣàlá ṣàlàyé rẹ̀ ìní ìbẹ́ ẹ̀tù sáfù náà ni sáfù nínú ilé ìgbẹ́ sáfù tí ó gùn dáadáa tẹ́jẹ́ méjì ìmọ̀mù odò wájú àwọn ọmọ ogun ti gbó ẹgbẹ́ so àwọn sáfù kan tí mọ̀mù bá rúfú ni wọ́n rúfú sáfù kejì àwọn òdúró tí wọ́n gbé nǹkan pé àyíbá àmàkáwọn kìtìrí máa rò pẹ́lẹ̀ bá ti kí n jogbo yí forí wọ́n kàn yàbò yí irọ́ ọ̀nà kan ní ó ní gbogbo ó ti wà tàbí kírun lọ́nà gbogbo bá lè jù bẹ́ẹ̀ lọ kódà gbogbo bá lè dójú ẹ̀ tó ní máa gbogbo bá lè dójú ẹ̀ ọlọ́run láti mo yọ̀ǹda rẹ̀ ìjókù ní pé ọtí ń jà lọ́wọ́ náà kádídà àdíjẹ́ tí ṣe dàbá ilẹ̀ nǹkan tí wọ́n ṣe ọ̀ṣẹ̀ ìkọ́mọ̀ nígbẹ̀rẹ̀ láti wọ́n ṣe ìrọ̀ kí ara àwọn tẹ̀bá tí à oríṣẹ́ láìkọ́ mọ́ rúkú nígbẹ̀rẹ̀ tó ń bá kù tó bá lè fi ṣe sáì nǹkan ọmọdé lásìkò òun kọ̀ọ̀kan tó ju ogun bá ṣe kínú ni tó bá lè tó gbógun bá ṣe lè tó ni ó sọ bẹ́ẹ̀ sì kí àmọ́ àwọn alọ́wọ́ pẹ̀lú ẹ̀rí rẹ̀ láti mọ́ra mẹ́rin tó ń jọ sí kọ́dà lọ́dúnwọ́tò ahzab yawmal ahzab níjọ́ náà sọ̀látù kan fi ìjẹ̀sì èdòfin òfin tó sì wà ń lẹ̀ náà rí pẹ́tọ̀ gbogbo bá lé wọn láǹfààní gọ́mọ́ sí kírun so àìwá ìrùn wọn tí jọ náà ní ń fa ìlú pé umaru gbú àwọn kèfèrí ní sì ń gba ìpè táà náà bí àwọn kèfèrí ṣẹ́ a ti ráwọn tí wọ́n ìdúnà àbá àpójú ogun bá lè rí àwọn fèrè olè yanyan àmọ́gbà bá débi sọ láti kọ́ insha Allah ta'ala ò láàmù sàlàyé lé kọ́lọ́mọ́sá fún alẹ́ àgbọ́yé ọ̀rọ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọgbọ́n kó mọ́sá lè kó yé wa ìdí nìyẹn ìrúnjọ́ náà tí àsìkò òun fi ń bọ́ máa nẹ́bí àtàwọn kásìkò ìlú kọjá ńjọ́ náà nígbà ogun bá dẹ̀lú bákan náà a tó akọ kìnnì kan bẹ̀rù pé básìkò òun bá kọjá mọ́ wa lọ́wọ́ pẹ̀lú ìdí lójú ìṣẹ̀lẹ̀ ìdí jíjẹ̀ ní abá gbà palè ó lè dìbò mọ́ wa lọ́wọ́ ó yá sùn ó ti ṣẹlẹ̀ nígbà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam òun àtàwọn sọ abá ìrìn àjò báyìí náà lọ́wọ́ ìrìn àjò náà wá ní agbára pọ̀ mọ́ ti sọ̀nà ìgbà wọn ti sọ àsìkò náà àsìkò máa tó bá kọjá oòrùn tó yọ tó ta wọ́n lára ló ta nẹ́bì jù àtàwọn sàhábà níjọ́ náà wọ́n ti sàn yìí èyí ò ní pé àyèwá kí ní jàn mọ́ ká ní jàn mọ́ làwa tí òun léṣe gíní tó bọ́mọ lọ́wọ́ pẹ̀lú ìdí tíṣẹ́ bí abágbà tí òun lè fi bọ́mọ lọ́wọ́ ni ó torí ìta ń kéyìí mọ́ òun pé lẹ́kùn bẹ́ẹ̀ fún wọn tó ọmọ ń rẹ̀ àwọn àdéjìṣẹ́ àti ìgbà ní kí yọ sùn gbàgbé àbí ọ̀rọ̀ tí ẹ̀sùn gbàgbé ọrùn bóyá ọtí kí ní mọ́ sẹlẹ̀ fẹ́ gbàgbé èyí ṣe mú ti kí irun yóò wá dé mọ̀ ah yóò ní ìmọ̀ tí ìṣá ìlàlẹ̀ àná ìṣe mọ́ ara ah, ti rántí rántí ah ìmọ̀ tí ìṣe lè mọ́ wá ah, sán. ǹdọ́rọ́ sí náà ni ọtí àmọ́ kọ́ ọmọ gbọ́kàn pẹ̀lú kọ́ kọ́má sí fàájì tiẹ̀ ní táwọn àlùfáà sọ lórí irú yíhun ẹni tí mọ̀ mọ̀ gbé irun lẹ̀ lásìkò fi ń kọjá gbogbo ẹ̀yìn àbá àtẹ̀yìn mọ́ ṣe wòlímọ̀ lásìkò ló fi ń gbọ́ gbogbo ẹ̀yà àbá àtẹ́mọ́ ti ilẹ̀ láti lè kádìrí àbíkílẹ̀ rẹ̀ ṣe gbogbo ẹ̀yà àbá àtẹ́mọ́ lẹ̀ ti lọ́n sí ìtẹ́mọ́ gbogbo tẹ́ bá lè wó ṣe tásìkò òun bá ilé ń bọ́ mọ́ yín lọ́wọ́ wà láìsí sọ́rọ̀ mẹ́wọ́ àwọn àlùfáàgbà tí ó sọ̀rọ̀ irú irú àwọn míì ní kó mọ́ wulẹ̀ kírun mọ́ wọ́n ní torí pọ́lọ́wọ́ ọ̀bọ ò ní gbà àsìkò rẹ̀ ti kọjá ìjọ pẹ̀sẹ̀ pé kó mọ́ lọ rẹ̀ sọ̀rọ̀ àforíjì bóyá bóyá ó lè rábò nígbà ọ̀nà àwọn míì nú àwọn àlùfáà àwọn sì ní wẹ́ẹ́ ọlọ́run ò nídìí rẹ̀ mọ́ lóòótọ́ àforíjì sì ní kó máa lọ rí tọrọ lóòótọ́ but àwọn rò pé kó sì gbìyànjú àti kí pé ó ṣeé ṣe kó bá àná ọlọ́run bá pàdé ọlọ́mọṣà àti àbá àná rẹ̀ pàdé kọlọmọṣà àti àná rẹ̀ kó fi rán kiri kó ní kálukú wọn kọlọmọṣà àná wa kó sì ju àná rẹ̀ wá dákun irun mọ́jọ tásìkò rẹ̀ mọ́jọ mọ́ lọ́mọ́ ó bá ilé lọ́mọ́ lọ́wọ́ ó ṣeé ṣe kọ́ lẹ́sàn lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀tàrà àmọ́ láti lè lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run sọ pọ́lọ́run bá ti rà máa sọ bákan náà nù hadithi yìí àtúwárí kìíní kan kọ́ ó ní pé jawaazu sábìl kùfà àti bíyàn bá wúwà tó fi yẹ ká búyàn a lè ṣe kíni a lè bí ẹni tó ní ọmọrùn ó ṣe kíni ibú àwọn kìrìrí àdábì kí lóun náà ṣe ó gbé wọn sí pé tí ó ń dọ́bí ìyàn bá ti tó dún ìyàn tó ọba bú kàn mọ́ pàrọ̀ ọmọdé mọ́sí kí yáwí mọ́ pàrọ̀ ọmọ bákan náà àwọn àlèbú ìyàn tá ló wá wà nínú àbíbì yìí kìí ṣe pòun láwà sọ ní ìlànà ẹni pé nǹkan kan ló bí tó di dìsáàbù kó ṣe kínú ni kò bu ẹnu ẹni bá ṣe tó yẹ kán fi bú ó bú ìrẹ̀lómi ìṣókàn máa sọ̀rọ̀ gbàmù yóò kàn lágbó ẹ̀mọ́lẹ̀ mo máa ń sọ gbogbo ọ̀rọ̀ bíi pé kò gbọdọ̀ ṣẹlẹ̀ rárá àlàyé tí bá ń bẹ ń bi ọ̀rọ̀ mọ́ tẹ̀kí oní ọmọ ṣe àlàyé rẹ̀ kọ́mánì á ìwúrí ká máa búyàn kò dá máa búra rárá rárá a lè búyàn ẹni bá dì sáàbù èébú ẹni sáà gbọdọ̀ bú olẹ́ni tí ó ṣe kínú ni tí ó dì sáàbù ẹ̀ mọ́tí nígbà tó jẹ́ pé ṣe báwọn tèfè yí náà ní wọ́n bú yà èyí tá ànábì fi sábì bú àwọn mùsùlùmí náà ó jẹ́ gíní owó o wa gbogbo ìgbà ní pé èyí máa wá wà kó wá nípa tí wá mọ̀ wọ́n pé eléyìí ti ẹ̀ o oníkíní ẹlẹ́ṣẹ̀ ni ìmọ̀ ń bú gbogbo èèyàn ní mọ́mọ́ bú ọlọ́mọṣá fún alágbóyún ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kọ́rọ̀ ọlọ́wọ́n bá kó yé wa so àsìkò owó gbọ́dọ̀ máa gbọ́mọ́ wa lọ́wọ́ èyí tó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà ìlú ọ̀rọ̀ láyà àlejò táwọn àsìkò oró yìí fi ń gbọ́mọ́ wọn lọ́wọ́ ogun aná ti fi ìṣẹ̀lẹ̀ ló ṣe kí ni ìṣẹ̀lẹ̀ ló bí o ojú ogun lé ní wàhálà ni wọ́n fèsì làwọn ìṣẹ̀lẹ̀ ilé fi ń أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قال السؤال <clears throat> أبا بني أمامير هل السؤال tọ̀ tá a bá ti rí sáré tó níbi àwọn tó ní kíní nǹkan tọ́yì àmẹ́lá ọba ìmọ̀lẹ́hì ọ̀kọ́rọ̀ mi wà ìlú ìfọ̀lẹ̀ kó má ṣàṣì àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wọn ó sì ṣàlékún orí fún wa ó ṣàlékún ìdúró déédéé lójú ọ̀nà ẹ̀sìn. a nìkan ní kí láti tí a bá ń nínú ọkọ̀ tí àsìkò òun sì ti tó àgbèrè ni wọ́n sábà pọ̀ àwọn tí wọ́n ti wọ́n sábà béèrè béèrè ju àwọn tó bá ń bẹ ní gbòòrò bí àwọn tí ń bẹ ní ọjà but mistake tọ́pọ̀lọpọ̀ àwọn tí irú kíní ìmọ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣe rè èyí káàkiri máa sọ pé àwọn àánú mọ́tò àsìkò òun tó káà tó wọ mọ́tò ẹlòmí àwọn àti traffic náà ṣe sí káà tó wọ mọ́tò kí ló dé tá fifteen after four ni wọ́n á sọ ó fẹ́ wọlé ní fifteen after four ìwọ ọwọ́ afẹ́ wọ mọ́tò mọ́tò tó wá fẹ́ wọ ẹ̀ ọmọ pé destination rẹ̀ tó ń lọ ó lè fẹ́ tó bí six thirty kan tó débẹ̀ ìwọ́dì ti wà ní bọ́sọ̀ ní nǹkan bí ten minutes to four dákùn tó bá yẹ pé lóòótọ́ ọdún kan sí kí ló yẹ kó ṣẹlẹ̀ tọkọ dúró tásìkò ní wọ́n fi wọlé sára nìbí tọrọ kírun kọ wa wọ mọ́tò ìwọ náà ti mọ rú àdúgbò tó wà pé tráfíkì kò ṣe kí kò lè ṣe kí ó mọ ṣẹlẹ̀ bó ti yẹ kan ṣe nù èyí ò ní ó fi jẹ́ pé tásìkò ló bá tó ọ lè níbi kírun sí àsìkò rẹ̀ ṣùkọ́rọ̀ mọ́ṣà fún wa ní agbóyè ọ̀rọ̀ rẹ̀ ó sì ṣe àlékún dáadáa fún wa tọ́tù bá wáyé pé bóyá travel èèyàn wà àsìkò òun ìwá tó àwárọ̀ gbọ́dáná tí wáyé pàdé bólúmọ́tò sọ torí báwa tó wá mọ̀ ní pé ní nàìjíríà tó wà mọ́ lọ distance tásìkò mo fi lè gbọ́ mọ́ yẹn lọ́wọ́ gbà mí ọkọ̀ máa ń sábà dúró lápòjú báwa bá fẹ́ kó nípo ìmí ṣùgbọ́n à public bus gbogbo ọkọ̀ tí wọ́n ń travel pátá wọn àdé mọ́ dúró ní Ọ̀yọ́ múra kàrà àkàrà olóòrùn àti búrẹ́dì àti wàrà ayé àtẹni tí ń lọ ní o àti kí ni àtẹnudọ́mọ̀ kálukú dùnmọ̀ ẹgbẹ́ bá dúró lọ́yọ̀ọ́ alhamdulillah mọ́sálásí kan bẹ ní ọwọ́ ṣáàdì nìkan báyìí lẹ́gbẹ̀ẹ́ báyìí lọ́wọ́ náà lọ́wọ́ ẹ̀yà ánú rẹ̀ wọ́n náà ṣe kí ni kí irun rẹ̀ gbọ́dọ̀ bá tó wá ṣe ká tó wá ní ọkọ̀ tẹ́ ìgbé lọ yìí náà lẹ́nu ọkọ̀ yìí ẹ páàkì kẹjìdé kí nù kẹ̀kí rù tọ̀ tó wá yẹ pé ń ta wá ń travel lọ́wọ́ tó wá jẹ́ long distance bóyá ń travel lọ sí Kánò Kaduna àwọn tó lọ́ọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìrìn alẹ́ làwọn ẹlòmíì máa ń rìn àmọ́ ńgbà tí wọ́n ń tìtì láàpù èèyàn wọ́n ń gba ránsọ́mù yìí wá pọ̀ yìí kálukú ti ń rìn ní ìrìn ọ̀sán kò wá síbẹ̀ bá wá fẹ́ lọ adúrú ìdẹ̀wò náà ọkọ̀ òjò lásìkò òun kan ká níbi aago báyìí lẹ gbéra ìgbà tí ó bá fi dago méjì sí mẹ́ta ẹ̀ gbé ìlú kan bí ò bá jábùjá ẹ̀kọ́ jábùjá sẹ́ẹ̀ dúró àwọn tí ó bá ra nǹkan àwọn tí ó bá ra oúnjẹ àwọn tí ó bá ra oúnjẹ ní táàmù wọ́n sì ń tọ́ ra kírun rẹ̀ tó bá fẹ́ kírun rú yẹ lásìkò rúwúrí ọ wà ṣe jam'un muqaddam ọ tètè jẹ asiri papọ̀ mọ́ torọ láǹfààní rẹ̀ tó bá ti ń bẹ nínú rẹ̀ àjò tọ̀káwá ní pé òkè kí ní yẹn tó wá ní pé kò àsìkò dúrì kan ló dógbó sásìkò asiri déédéé náà sì ni dúrì tó ti fi jẹ́ papọ̀ mọ́ ọ tó wá láǹfààní kọ́sùrù mo rò pé yé bàjọ́ náà tùká ní déè náà lọ rìn kádùá ní náà lọ tó wá rìn náà àwọn tí bá máa ń wọkọ̀ alẹ́ nígbàtí ní ìdí mọ́ ń lọ kánù dáadáa ta mọ́ lọ ní ìlàtíra alẹ́ ní night bus lámọ́ sábà wọ̀ tíwárí kò sí tí bọ́ọ̀sì bá ti gbéra láti ìgbó àwọn ọ̀nà síríọ̀sù tó bá gbéra láti ìgbó tó bá ti gbé ṣéṣú lè já àbábùjá kọ́ ni yóò kọ́kọ́ dúró náà yóò já àwọn èèyàn kan but time tá a mọ́ sábà gbé ṣú lè já àbábùjá àwọn ìmọ̀ ń jẹ́ bí àwọn fọ́tẹ̀sì gbà míì afọ àfọ́ gbà míì fáìlì kan gbà míì but ìyàwó gbọ́ tòbàtẹ́ bá bí irin díẹ̀ dé ẹ̀yìn tó mọ́ta dúró àbí nǹkan tó ló fún wa dúró àwọn yìí wa máa ń sábà gbọ́ sásìkò wọn àṣùbá torí yóò kọ́kọ́ wọnú kárí ìwọ̀n ló já àwọn nǹkan ní táìmù yẹn ìwọ náà ìṣèlú kọ́sí kí ni kò ni. tọ́ka wá ní gbogbo táwa ń yìí à ń sọ ilé yìí pé kẹ bọ́lẹ̀ sínú bọ́lẹ̀ sínú yìí kí gbogbo orígun òun lè ṣe kí ni kò lè pè nù. kánú wá wọ́ọ̀sì débi pé mọ́tò dúró ẹtú bá tọ́ kò gbọ́ kèfèrí lòun náà ó yẹ hàn náà kò sádùúró ẹ padà abẹ́ kírun ní abẹ́ sọ̀ ní abẹ́ kò sádùúró

ẹnìkan ní ẹ̀ka ẹ̀ṣìlẹ̀mì bàálí àti kọ̀bùrí àbí ọ̀rọ̀ tó fẹ́jú ní ọ̀rọ̀ kọ̀bùrí àti bàálí ó fẹ́jú púpọ̀ ó fẹ́jú kọjá ń ta àkàlẹ̀ ọ̀rá yẹn àmọ́ sábàbí mẹ́ta làwọn onímọ̀ ṣàlàyé pé ìmọ̀ ń gbé kọ̀bùrí àti bàálí sábàbí mẹ́ta bóyá gbàgbé alọ́rẹ̀ ilé ìrìn kún ju bó ti wà lọ àbá gbàgbé alọ́rẹ̀ dín ìrìn kù àbá gbàgbé iyèméjì bá wa pé ká lérun kún ni àbá dín ìrìn kù ní tó lè ṣẹlẹ̀ náà mẹ́tẹ̀ẹ̀ta ló lè ṣẹlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ló sùn nígbàdọ́ so àmọ́ ọ̀rọ̀ tó fẹ́ yìí tá a bá gbàgbé lọ fi nǹkan kan kún àwọn àlùfáà ní ìmọ̀ sọ pé bàbí làá ti gbé yìí e wọ́n ta bá gbàgbé ta dínrùn kù ká fi kọ̀bù fi gbé bàbá ní iye méjì pé àtìráka mojúkínà àbíraka méjì mojúkínà ní mẹ́ta wọ́n ní ká mú ìtò kílé lóṣẹ́ bí hadith ká mú raka méjì ká wa parí ìrùn àwọn àṣàn kọ̀bù àmọ́ ká fòmìlì ọ̀rọ̀ kan fún wa sẹ́rí àti àfihàn alérùnkún adérùnkún à ń ṣe méjì gbogbo ẹ̀ àti kọ̀bù lé àti bàdí kò sí ìta àdìsẹ́ ní méjèèjì ẹnu kò lórí àmọ́ ń dáwọn àfáàkàn ń sọ ni pé níbo ni kọ̀bùlí ti lọ́lá ju bàálí lọ níbo ni bàálí ti lọ́lá ju kọ̀bùlí lọ ẹnu wo wá kò mẹ́wò àmọ́ tí wọ́n bá ti kọ́ ságbàgbé lórí ìrun àbọ̀sí ní tẹ́jọ lórí ìrun tọ́jú wá kọ̀rẹ́ tiẹ̀ tó bá yẹ pé kọ̀bùlí ló rọ̀ ọlọ́run ṣé kí ni ṣe kọ̀bùlí ká ní náà ló rọ̀ ọlọ́run ṣé kí ni ṣe bàálí èwo ló wá lọ́lá jù ú àárín àwọn àlùfáà kò ní yóò ti wá lọ́lá àná wọ́n lọ́ọ̀ abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala bi wajhihi wa karamihi wa illihi wa fadlihi kí wọ́n ṣe àti àlékún àgbọ́yé àti àlékún mímọ́ ọlọ́mọṣẹ́ àti àlékún rẹ̀ fún wọn. ibi ni a gbó ó dàrí báà ní ìbéèrè wọlé mọ́ ibi ó lágbó sí ọlọ́mọṣẹ́ àti àlékún àgbọ́yé fún wa àti àlékún dáadáa kọ́lọ́mọṣẹ́ jẹ́ kí ogun dáhùn ẹ̀sán rẹ̀ ọlọ́mọṣẹ́ àti àbá níwájú ọlọ́mọba nígbà gbé وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أيضا Please can we continue to observe Salah behind an Imam who used to to sleep silently and look left and right at, at every two rakah in Salah. Every two rakah in Salah, Zuhr, Asr, Maghrib and Isha. ṣe ń tẹ́lẹ̀ yẹn bèèrè pé ìmáàmù yẹn máa ń sálámà nínú irun ìrákẹ́lẹ́kejì níbi ìrákẹ́lẹ́kejì ilé yóò ní àlàáfíà kí wá ṣe kátàrí mọ́ sí ọlọ́yìn rẹ̀ ẹ pé mọ́mù rẹ̀ jòkó ká wá ṣe àlàyé fúnra wa ó lè máa yóò náà òun náà kàn lè gbọ́ ó kàn gbọ́dọ̀ nìkan ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yọ́ ọ̀rọ̀ Can we see someone who didn't recite of Al-Fatiha behind Imam means Jiraka? Wọ́n ní sáàdì sọ pé ẹni tó mí sí ẹ̀fàtíà lẹ́yìn Imam tó ti mí sí Raka because I've had two different talks from eh, àkọ́kọ́ ni pé ẹni tó béèrè béèrè àwọn àlùfáà wa tí wọ́n bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gbà ní tó jẹ́ àwọn àlùfáà Sunnah tàbá ti wá ní béèrè tàbí béèrè lọ́dún ọ̀rọ̀ táwọn àlùfáà wa bá sọ ẹ̀kànjá béèrè béèrè pé a gbọ́ báyìí ṣé orí bẹ́ẹ̀ tó tí èsì náà ó bá ní wá èsì náà lè ṣe kí ni yóò lè rí bẹ́ẹ̀ because nígbà míì àwọn àlùfáà wa lè sọ̀rọ̀ nítorí ẹni náà dárúkọ àwọn àlùfáà wa méjì kan torí mo padà rí béèrè náà láti lọ́sẹ̀ tó kọjá tí béèrè bá báwọn bá wá ń gbà míì a lè dáhùn rẹ̀ torí kó mọ̀ jẹ́ pé bóyá inú wọn bá kújẹ́kújẹ́ táwọn àríkà ó lè yàtọ̀ sí nǹkan tí àwọn àlùfáà wà tẹ̀ ń dápọ̀ táwọn dídí ní táwọn sọ báwa báwa sọ tí wá yóò wá dàbí pé ẹ̀rí ń takò àwọn àwọn àfáà rẹ̀ ẹ̀ pé wà dé ìjọba ẹ̀sùn àwọn táwọn tó wá wá wà ńlá kan àwọn tó wá kọ́ sí méjì ibi ẹ̀wò àwọn sára méjì àwọn àfáà tọmọ tí wọ́n ṣe kí ni àwọn mòrí gbára wọn tó dábàá béèrè ọ̀rọ̀ mímọ́ ẹ jẹ́ kí béèrè wa kó wọn wá lórí fà bóyá ti gbọ́ sí nìkan àtúwá gbọ́ mi lẹ́nu bí a kò kújẹ́kújẹ́ táwa náà ríkà ó wá yàtọ̀ sí táwọn àlùfáà wa sọ ẹ wá fẹ́ béèrè ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bóòlù ló ti rí àwọn ló sọ wa so tẹ́ tó bá ya para wọn bá clear tó ó sọ ti ẹ̀yìn ìyẹn ọmọ ènìyàn ti tún ní ọyìn gbogbo àwọn èèyàn náà gbà yìí so kí a máa sọ àárín dáadáa a ti tàlàyé ó gbàgbé kò sí kí ni jọmọ́ kò ka fátíhà ìṣe ìgbẹ̀ lórí rẹ̀ ó wá dórí rùkọ́ àbó dórí ṣùjú ló wá rántí pé á rákà tí mo mọ̀ ní kí yìí èèmọ̀ ka fátíhà àlàyé àwọn àlùfáà tó lékè ìwà alam ó ní pé rákà yẹn ó ṣe ni ó bàjẹ́ rákà ní ṣe ni ó ti bàjẹ́ so ní ka rákà yẹn fún rákà kankan mọ́ so yóò fi rákà ní rìpílẹ́sì rákà yẹn kárí rákà ẹlẹ́kẹ̀ẹ́ta ló kí ló fi rántí sẹ́mi rákà ẹlẹ́kẹ̀ẹ́jì òun ò mọ̀ ká fásíà rákà ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn instantly ó ti ń di rákà ẹlẹ́kẹ̀ẹ́jì tó já pé orí rákà ẹlẹ́kẹ̀ẹ́ta ni ó ti wá ju òkú àtàyà alákọ̀ọ́kọ́ ìgbọ̀n rákà ẹlẹ́kẹ̀ẹ́jì yẹn ti dàbí ìgbà tí ó bígbà tí ó ti rẹ̀ bẹ́ẹ̀ láti rí nǹkan báyìí ṣòkọ́lọ̀ kó ṣàlékún lára fún àti àlékún rẹ̀ so àlàyé wà bẹ́ẹ̀ ní ṣókí ọlọ́mọṣà fún wa ní agbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó sì ṣàlékún dáadáa fún ẹ̀kọ́ kan ẹ̀dá kọjá tó báyìí lọ́rọ̀ àtọ́ ní ìrìnàjò ní ìdásùn ọ̀nà lẹ́nu subhanaka allahumma alhamdulilayi ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh